ẹ̀wẹ̀só ẹ̀wẹ̀só ìyá jẹ̀bù kí ni dè rádaràda ìyá jẹ̀bù ṣáyé lòún ṣe yóò. ta ló mọ ya jẹ̀bù o kó wá bá sòdodo ọ̀rọ̀ o. ohun tó yẹ ká fi inú dúdú ṣe bá ò gbà fi ṣe tó bá wá dìgbà tébù orí ọ̀tá bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe é ẹ̀sìn ńlá ajá sí fèmíyàn o. ẹni máa bá àbí tó ti ń gbọ́ràn kó wá bá mi sọ fún mi. àwòkárẹ́ tí ó sunkún ọmọ lówùrọ̀ tó wá dọjọ́ alẹ́ tó ṣẹ̀ṣẹ̀ wá ń béèrè ọmọ lọ́wọ́ o. ni iye musẹ. gbé e ah, ah. ní bẹ́ẹ̀ iye musẹ. bá musẹ. jẹ́mi nìjẹ̀rùn òrùjẹ sí ẹnẹ sùúrù kí n bá ti wo bọ́ọ̀lù ìtàn màá ṣe irun jẹun ẹ. wò ń wo bọ́ọ̀lù mi nìjẹrun. wọ́n ti fẹ́ parí rẹ̀. iye musa wàá rojú púpà mi o ènìyàn ń fowó rẹ̀ ṣe kó tó fowó ráyàgò náà nà o wàá rojú púpà mi o kí dẹ̀ ṣe olówó lè máa dárò gangan kí wọ̀fà náà tún jẹ́ agúmatẹ kó mo máa fún mi wó bọ́ọ̀lù níbi tí wọ́n fún ṣe é mi kì máa ti wó bọ́ọ̀lù tán màá ṣẹnu jẹ́rẹ́ àkìdé. Ah, wọ́n ti fa ń rẹ̀ mú mi sọ fún ṣe é kí dẹ̀ ṣe pálẹ̀kẹ́ laṣọrun jẹ́ mi o musa pálẹ̀kẹ́ laṣọrun jẹ́ mi o. kẹfẹ ṣe. màá wò mí. a ṣó pọ. mo kú o mo kú o ènìyàn fowó rẹ ṣe kó fowó rẹ yàgò náà. kẹfẹ ṣe wọn fẹ́ parí bọ́ọ̀lù ẹsẹ̀ mi ni dẹ́nu òun òun jẹ́ òun jẹ́ òun jẹ́ ṣá. ṣọ́ọ̀fù ṣe é máa forúnjẹ ṣe é ọmọ òkèlè ayé fantasy akédèjì. sáàgìdìgbà opportunity láti say good boy good uh, good job to everyone of you agaga wọ́sàbàdò n ò gbìyànjú náà kan yẹn ni máa ṣe kiri máa gbìyànjú àti ṣe kiri torí sọfọ ní bọ́ọ̀lù yẹn bọ̀ gbé sáyà àmọ́ the only mistake you made ẹsẹ̀ rẹ ọmọ sọfọ you don good in uh, lefty mẹ́mẹ́ ló lefty tó gbọ́ nítorí dédé ní tí mo sọfọ tíìmù rẹ wáyé tíìmù yeri jẹ̀bùngà dédé ní dédé tí mo kákàkiri nígboro wọn ti ń pariwo especially Frank Francis mo ṣe dènà tòkè kí wọn wá Frank Francis ti pè wọn mi ò ti mọ̀ ò ti pè wọn ẹ jẹ́ ká la ṣe kiri ẹ jẹ́ ká gbáradì ẹ jẹ́ ká la ṣe kiri ká gbáradì nítorí sọfọ àwọn ọ̀rọ̀ àfẹ́lábọ̀ níyì òkè odò ee pàrìpà wọ́n fi ṣe kiri wọ́n gba bọ́ọ̀lù àmọ́ nítorí sọ fún ọ tíìmù ọ̀dọ̀ ẹni nobody will ever do what we were the victors mo dẹ́ mọ́ sọ we are ṣe we are campaign láti ṣe kiri láti dv tiwọn ẹ jọ mo mọ̀ torí ọlọ́run fẹ́ wọ́n nù yẹn nífẹ̀ẹ́ gbọ́n sọ́fọ́ any of my players don't have injure if you are injure you are bench from bench èso rẹ ò ti lọ rẹ yẹn o àná ẹ̀dọ́gba àná age of eighty o. àmì o. jọ àní ṣe àní o àní kan lórí o mo eh, ṣe má jẹrẹ yẹn kan fáwọn wa yé musẹ. ẹ pẹ̀lẹ́ o. ẹ dààmú. gẹ́gẹ́ bẹ́ẹ̀ musa ìdínkù ti sọ rẹ fọ tíìmù rẹ ẹ náà mọ̀ fọ tíìmù ya jẹ̀bù rẹ rẹ abẹ́ ìṣìbá eh, tíìmù ya jẹ̀bù kẹ tíìmù vampasi Abi àbí. bẹ́ẹ̀ni. dedoram ṣe ń gbé vampasi mọ́ o o ti mọ̀ o dẹ̀ ti o ti ránṣẹ́ sí mi o ti sọ mi sọ fún kí n gbà rẹ̀ náírà dì dáadáa nítorí àwọn ẹ máa bọ́lá ṣe competition lókè odò àwọn náà wọ́n ní iye o wọ́n yí o wọ́n yí bobo ṣíkà iná ẹ̀ ṣíkà dúró kọ́mọ̀ fọ àwọn ọmọ ìyá jẹ̀bù ti dé mẹ́tí gbọ́rùn wí vampasike rèé o ti o ti o ti o ti ránṣẹ́ sí mi ìdèdè bùtù ẹ máa lò hmm. wọ́n ti ọ̀dà rẹ̀ o máa tó dé dédé jẹ́sìn ẹ máa wọ pàpà vampasi máa wà níwájú rẹ̀ báyìí ṣe máa kọ́ máa ti mọ fún ọmọ vampasi àti ọmọ ìyá ìjẹ̀bú èdèrè rẹ ti gbọ́ tóyún rẹ láti ṣe múra gan o ká múra alẹ́ gidi o kí vampasi kẹ̀ kó bá ti wá nítorí ń bọ̀ nàìjíríà kó bá ti wá kó ti rí mi à dédé bẹ́ẹ̀ ẹ̀ ń kọjá lọ́ọ̀kì ọ̀yà mẹ́dí international players ẹ ti gbọ́ báyẹn tóyún náà gidigba tíìmù ìyá ìjẹ̀bú ẹ gbọ́ bó ń ṣe jẹ́. Eh, n'afikun ye musa sọ dede ẹ fi mọ sọfọ tíìmù ye jẹbu tíìmù fanprasi rẹ jẹ sọfọ o ṣe kiri o gara ìgara làyànnù àyìn ṣe gara tọkùn ẹ wò wọ mo wọnú rẹ kípa n ò ṣe nájọ yẹn ó dùn mí gidi gan n ò máa gba akọni yẹn kó sì eh, mosquito rẹ ń bọ wà á fèsì rẹ kó sì láyọnù wà á fèsì rẹ ní sọmọdún ní ògbà O rẹ tó yóò yẹ ìsọfọ rẹ ò fẹ mú mi ọ mú mi if anything you want to drink you drink boost you boost your image ṣé o ẹ ṣe kiri ká ṣe dédé náà jájá o yé mi ẹ jẹ kí n pẹ́ kí n kú ní ẹ̀. kí n máa ń ṣe ẹran gbẹ́mi ló máa ṣọ́yàn fọfọ wọn pè ní kulikuli amara sakebe ah, ah, jọba ń gbé. sọ́ba do mm-hmm. wọ́n gbé àdìbá ṣàní ìtẹ̀lé oya afọ̀jọ́lá níyì ìtẹ̀lé àdìwálé àkòròdé ìtẹ̀lé okùnù ìgbìyànjú. ìwọ̀n fagbalagbára ṣe rádaràda ajẹ́bù ṣayé ló ń ṣe yóò. má jẹ́ kúpẹ́ lọ́sọ̀ rẹ̀ má jẹ́ kúpẹ́. ta ló mọ ya ajẹ́bù o kó wá bá sọ́kò lọ́wọ́rọ́. Show video. You tap it back. Oh, don't uh, tap it. Uh, uh, no, don't raise it up. Don't raise it up. You feel born on, on, on, on the flagrant. Yes. Uh, you break it down. Yes. Stop it. Uh, yes. Who said? bá. bá ń gbé bá ń gbé bá ń gbé. ẹni máa gbára bí tó ti ń lọ́nà ọkọ wa. ọmọ kípa yẹn dàmọ́ fọ́ ara rẹ fún yẹ o ti wo wojú lórí fílẹ̀ wọ́n ṣàkíyèsí rẹ ni. wíṣọ bọ ẹ gbéra dáadáa. tó nǹkan ṣe gbigbigbigbigbigbi ìṣòwò ẹ amara kàkiri ní ìpẹ́ wọn ni má mú un bóyá tí o la ń fọ nù. ó dà fọ ọmọ ọmọ yẹn ń jẹ ń jẹ dáadáa bá ń pè wá bá ń pè wá. ẹ kíbà. ìyá ìjẹ̀bù jí lókùrọ̀ kò dáná. kíbà kí n ṣe mo rí fọṣọ kọ́ mi ṣe jìbìtì jìbìtì lórí fíldì ara rẹ fúyẹ́ síbẹ̀kẹ̀ sọ̀rọ̀ kí n ṣe amara ta kẹ̀bẹ̀ bẹ́ẹ̀ mi jẹ́ yọ wọ́n mú rẹ ẹ kí jẹ́ kó kí ẹ kó n jẹ́ wọ́n jẹ́ yẹn kò ní ìdènà ti já amara ta kẹ̀bẹ̀ máa kó bùsùn rẹ kó kó lọlé kó kó lọlé kó máa jẹ dẹ́ẹ̀dẹ́ gbọ́rù rẹ jẹ kí n pọ̀ màmá wa fi next practice gbọ́dọ̀ ti fi ẹbí ti bí ti ẹyẹ díẹ̀ o gbọ́ òyà tètè gbàwé òyà. ẹ̀wẹ̀ so ẹ̀wẹ̀ so ajẹ́bù kí ni ká ti pè yó bàbá jẹ̀bù ń bẹ nílẹ̀ ọ̀rẹ́ tí rẹ̀. mo ń bèrè ìyá jẹ̀bù. bí ìfojú mi gan onírẹ̀ náà kì í tí wọ́n léwe o. ẹ eh, ẹ eh, mo dẹ̀ rán wọn lọ kí ló dé kí ló lọ ra ń bẹ kí ló wàá lọ sọjà níwò yìí. mi mi rí láti kí n tí wọnú léwe wá ń fọ lọ́ọ̀jà. ẹ eh, wọn lọ bá yín ra lè so ìlú wọn. èsì ń lé ó ti jáde ó ti jáde èsì ń lé. ẹ ìyá musa ti jáde. ẹ o. ẹ rán wọn nílé sí oníwò. Ah. kódà kó ṣe kọ́ tó dáa kó má gbẹjẹ fún yín látà kó kàn jáde lọ bẹ̀yìn kó ṣe kọ́ tó dáa wọ́n á fi bí n pa yín. ẹ má lọ. kí má lọ. má lọ sẹ má lọ. kí má lọ. <laughs> kọ́kọ́rọ́ làjọ sọ kó ṣe kọ́ tó dáa kí wọ́n máa so jẹ kó má lè so jẹ fọ́kọ́ ẹ̀kọ́ tó jáde ìyẹn ò dáa kó sì wà láà tó bá ti dé bá mi sọ fún wọn pé mo débi báyìí pé mo béèrè wọn pé mo fẹ́ rí wọn káwọn náà kọ́ yọjú sí mi ṣé ti yé ní sí i èmi náà dé bá wọn wí kó dànà wọn náà ṣe máa jáde lè tọ́ mi fún mi lóúnjẹ. àdánwò má ṣọ̀tọ̀ọ̀tọ̀ o mọ́ gbèrò ọmọwé o. bámusẹ̀ ẹ kúlé o. ẹ kúlé bá mi. gbàrẹ́ màdàmú. wọ́n màdàmú ẹ wo bá mi ní ènìyàn mc o ẹ má jẹ́ kí n purọ́ tán kẹ́ gbọ́sọ̀ for missing of the competition wọn mc o kẹ́rùn yé mi ṣe lórí fídì ní ní ẹrù ọlọ́run bá mi. wàhálà ìmú fọ ni wọ́n jú bọ́ọ̀dù yẹn láti kọ́ náà mo jù sí midfielder ẹ̀. mi yé mi o yé mi o àṣẹ wọn gbọ ẹbí mọ kàn ń gbà sáyà àfi gbẹ ẹ mi yé musẹ kàn ń sọ ọmọ musẹ yìí dúró wọn má pè bọ́ọ̀lù yẹn báyìí wọn gbé sẹsẹ ìgbẹ ẹlẹ́kẹta ẹ̀ kọ́ máa gbé sísàlẹ̀ ẹ̀ ẹsẹ̀ náà fi gbà kọ́ńbẹ̀ẹ́sì ń lọ yẹn mọ̀ sọ́kọ́ kí mẹ́sìn kò ń lọ láàrin àwọn ṣẹ́tì tó ti Arsenal tó ti ọ̀sìtì kọ́ńbẹ̀ẹ́sì ń lọ kọ́ńbẹ̀ẹ́sì ń lọ kí kọ́mẹ́tì tó kí ẹ bẹ sọ àásùmẹ́sùmẹ́ iye musa ìsọ̀ ti wé sùmẹ́sùmẹ́sùmẹ́ ẹ̀ sùmẹ́sùmẹ́sùmẹ́ ọmọ musa ìsọ̀ ti fi dá sùmẹ́sùmẹ́ mi yé mi ò kọ́ ìlọ gbẹ́sọ̀tọ̀ kọ́ ì cross rẹ̀. ọ̀pá ògo mọ̀ ejú tóyìn rẹ̀ yẹ̀ mi ju tóyìn rẹ̀ gbẹ́sà gbà gbé pẹ̀lú gbé lọ níta kó sọ́kà rẹ bọ́ọ̀lù ẹ̀ ń dùn sáyà mẹ́. jẹun buhari wa fún ah, brazil fún brazil àfi go. báyìí mo mc lè ní o ẹ kọ́ jókòó alẹ́ sùn mc. wọ́n pa àgbà rẹ̀ sọ. lẹ́mi ah. ròyìn bọ́ọ̀lù. bami. tọ́ni ejoko yìí. ẹ ẹ gbògbú. ẹ bami ẹ gbògbú. ṣó ti bí ọ̀nà rẹ̀ ṣó mọ̀nà pé ní vampasi. ẹ mọ̀ ẹgbọ́n ẹ mọ̀ aṣàfin. ẹ gbọ́ kú. ẹ gbọ́ ọ̀run ni ni mo ṣe sáà. ìwé Ah, àwọn ni ọgàn láti rí. ẹ mú un kun ẹ ẹ ṣó yẹ kó fẹ́ ni máa yán gan níta. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kò máa wò fún a ah, ah, léyà méjì nílé. iye musẹ. wúwa àtọmọ rẹ. bàbá musẹ. wọn á jẹ rúgí fùsè. n gbọ́ kọ́nà rúgí sè é máa tètè jẹ nù. àríba mẹ́ẹ̀dẹ́ tún padà sẹ́yìn ẹ̀ láti kọ̀kọ́ rẹ̀ ń ra tó tẹ̀ bìrìpò kàn ló méjèèjì papọ̀ wọn ṣe kún ẹ má lè tándítándí o ẹ má jẹun kílẹ̀ àmọ́. kí n wá nulẹ̀ ìwé náà taarọ̀ kẹ́yìn mi nù ilé kí n nà ìyàwó kí n dàbí ẹni nà ìyàwó a ń ma fojú dédé ẹ̀wọ̀n méjèèjì rí ṣe ma fọ kíto wè èmi rè sọ àrùn ẹ e. sórí iye músẹ ọkàn rò ma fọ ọmú náà méjèèjì o nínú fanpasi rẹ e o àtẹmí rẹ o ọkàn rò ma fọ ọwọ́ o. ngbọ̀lẹ́ la ma fọ ọmú èsì pé pe bá mi kò sí torí náà kò sí torí ọ̀rọ̀ mi ẹ sí yé bá yé mi rè o fanpasi ẹ má jẹ́ kí n pọ̀ tán àkọ́kọ́ níbẹ̀ tẹ́ gbọ́ ẹ̀wẹ̀ ẹ jẹ́ kí n jọ àì bá mi lókè o mẹ́ta rí jì mí kẹ́ o àwọn ọmọ yẹmi wọn ti sọ ẹ lẹ́yìn pami kẹ o ẹ ká sọ wa. pampasi nga pampasi ni. kí pampasi de láti kìnínní náà kó dé sí nàìjíríà bó àmú yẹmi automatically I'm am signed under the pampasi o ẹdẹ mọ sọ àwọn arsenal fáwọn débẹ wọn máa pe chelsea chelsea máa pe baka baka máa pe ẹ madonad sẹmi dìbò kìnìún yẹn ẹgbẹ ẹyin ronaldo ẹyin ronaldo ẹyin ronaldo àbí go ńlọrin yẹn o ah! ẹjọ o bá mi fa pásítọ̀ àmà lọ o kẹ bẹ́ẹ̀ sì sọ fà ah, ẹ wọ ọmọ mi lórí tẹlifíṣàn ẹ wọ ya mi o ẹ wọ dédé wọn o èsì yìí tẹ̀rọ̀ wọn kó tọrọ oyún ló jẹ ló jẹ. yíma yín lásán jẹnẹrétọ yíma yín lásán jẹnẹrétọ. ṣé màá jẹ búnbẹ nílé orin tí rẹ ìwọ àgbàlagbà rẹ ṣe ìyá jẹ bùsáyé ló ṣe yóò. mo ṣe tán ma. ok so èló ni gbogbo ẹ. four five ni ma. 好了呀，哎，莫切头，哎，莫切头，我摸着了，哦。 um, that? Surat paid me. ó sọ very well. fẹ́ rí Only our convo are very important to confirm fẹ́ bá wa sọ ni. àbí result ti jáde ti gynecologist yẹn ṣe fún wa I don't know I don't know I don't know kò sọ fún mi really but what I'm thinking is bóyá ká lọ sáré yọjú sí i láàárọ̀ ọ̀la. La. Àbíkẹ́ mo ṣáà mọ̀ pé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ayọ̀ ló máa já sí lágbára Ọlọ́run. amen um, babe èèyàn ni mo fẹ́ jẹ lálẹ́ yẹn. mi mi ò lè ṣe wàhálà yan o owó ò bá ti sọ fún mi pé kí n lè mú pando yam ní ṣọ́ọ̀bù náà. ah ah ah ah no mi ò fẹ́ pando yam iyán tó máa fi ọwọ́ ara ẹ̀ gún nínú odó òun ni mo fẹ́ jẹ. Okay, oh, your wish is my command. Yeah, that's my wish. <laughs> Continue. Okay. bọ́ lára aya mi bá ń kórùn mi. Ah, ah, lára ìyàwó yín ìyàwó yín kọjá mo kọjá ṣé mo bọ́ṣọ lára ìyàwó yín ìyàwó yín wọṣọ lọ ibi tó ń lọ ṣé aṣọ tẹ rí dà. ń bọ́ nìyàn já o kó nìyàn tọ́ mi mí ń tọ́ o aṣọ ìró òfojú gbà náírà ayà mi bá mi kórun mi o. bàbá ìjẹ̀bú kò sí aṣọ kankan lọ́wọ́ mi. ojú ìró òfobọ̀ aṣọ náírà ayà mi aṣọ ìró òbọ̀ nídìí rẹ̀ bá mi kórun mi o. bàbá ìjẹ̀bú ẹ tún ti gbé mi dé o. bá mi kórun mi o. you have come with another problem ó mà ṣe o. ẹ ẹ wọ mi kẹ bá mi kájọ. bàbá jẹ̀bú mi ò gbọ́ mi ò mi ò gbàṣọ. wé gbàṣọ kiri. mi ò gbàṣọ. wé mu lọ sẹsẹ. níbo níbo bò ní. níbo ni níbo bò ní. mi ò gbàṣọ lára ìyàwó ni. ẹ wo ìyàwó wọn kọjá lẹ́gbẹ̀ẹ́ mi mú dẹ kọjá bàbá jẹ̀bú dẹ̀ ni wọ́n ní aṣọ tí mo bọ́ lára ìyàwó àwọn kí n bá wọn kó. ẹgbẹ́ bàbá kí ló ṣẹlẹ̀. aṣọ. bàbá bàbá bàbá jẹ ẹgbẹ́ ìlú lówó tó gbà lọ́wọ́ yìí. mi gbọ́ ni ọ̀ṣìjọ́ mi gbọ́ ni ọ̀ṣìjọ́ nre elétò gẹ̀dẹ̀ mi jẹ́ o sọ́jà aṣọ ìró òfojúbọ náírà ayà mi kò lè nọwọ́ o. aṣọ wo ṣé ìwọ gan tí wọ́n sọ. ee kí ni kan tó ṣẹlẹ̀ kí báyìí kí ni kan tó ṣẹlẹ̀ kí ló dé kí ló dé pàpà tẹ́lẹ̀ ìgbọ̀ngbò wò lọ́wọ́ wọn tẹ́lẹ̀ owó padà fún wọn ní òṣè kan tó dá. wọ́n ń sọ̀rọ̀ pé mo bá aṣọ lára ìyàwó àwọn ìwọ sọ̀rọ̀ owó wọn máa wíru wọn máa wíru sórí owó kọ́ aṣọ aṣọ lára ìyàwó àwọn wọn ló wà lọ́wọ́ mi. ẹ kí ló tẹ́yìn náà lọ ẹ jà padà fún wọn. wo bàbá ìjẹ̀bù kò sí aṣọ kankan lọ́wọ́ mi kò dẹ̀ sí tẹ́ lè ṣe. mi ń bọ́ ní ọjà o mo ti sọ mo tẹ̀rùn mọ́ yẹn o mo tẹ̀rùn mọ́ o ń bọ́ ní ọjà o bá o. ẹ bàbá ìjẹ̀bù èwo ni ó gbaṣọ kò gbaṣọ aṣọ òun dà. ṣé aṣọ ẹ bá mi bí aṣọ dání. aṣọ òun dà. mo bàbá ìjẹ̀bù. ilé ìjẹ̀bù ilé bàbá ìjẹ̀bù promotion ni ilé bàbá ìjẹ̀bú ilé promotion ni ṣé bẹ́ẹ̀ kọ́kọ́ tó sọ olóòfẹ́ ló padà wá adájọ́ olóòfẹ́ ló mú wa. bí yóò gba aṣọ ọ̀rọ̀ aṣọ ni wọ́n ń sọ aṣọ wọn ni mo gba aṣọ lára ìyàwó àwọn bí yóò gba aṣọ aṣọ lára ìyàwó àwọn bí yóò dẹ̀ gbaṣọ. wọ́n lè gbaṣọ lára ìyàwó wọ́n lè gbaṣọ lára ìyàwó bá a máa máa sọ bó mi náà sọ ó lójú wa lè tó lébèrè ẹ wá lé o. ẹ kìlọ̀ fún bàbá yẹn kí ni mo sọ tí ó bá jẹ́ kí tèmi gùn mí àwùjọ ni dà àwùjọ ni dà àwùjọ ni dà. ká fi sẹ́nu ká dákẹ́ ká sọ ọ̀rọ̀ Ìjẹ̀bú pátì ẹ jẹ́ ká sọ òun bí pátì kọ́ sójà ó sójà hmm. ẹ̀wọ̀n yá o ó sojà gbogbo a máa máa kéde Dayọ̀ máa kéde dáfún yín bàbá Ìjẹ̀bú ló wá rìpọ́ọ̀tì wọn ní ẹ̀kọ́ ṣọ lára àyà ìwọ̀n sóòótọ́ ni. ṣé bàbá Ìjẹ̀bú ẹ jọ̀ọ́ tenant ni mí nínú ilé yìí mo dẹ̀ ní right láti rìn níbi tó bá wù mí torí mò ń sanwó ilé mi déédéé ìyàwó bàbá àjẹ̀bù kọjá lẹ́gbẹ̀ẹ́ mi ò ń lọ síbi tí mo fẹ́ lọ wẹ̀ mo dẹ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ mo dẹ̀ appreciate ẹ̀ lóòótọ́ ni mo wò ó ṣé téèyàn bá wò yàn ṣé ìjà wà ń bẹ̀ mo wò ìyàwó wọn ó dẹ̀ kọjá lọ the next bàbá ní kí n bá ń kaṣọ tí mo gbà lára ìyàwó ìyàwó ẹ̀ dẹ̀ wọṣọ lọ sí bedroom ni gbogbo ara alẹ́ ló gbọ́ sí ohun tó wá report mi fún nìyẹn ṣé mo jẹ̀bi. bàbá jẹ̀bi ṣé bó ṣe rí nìyẹn. ìyẹn náà kọ̀ yẹn tó ń kún whatever eke change yẹn lọ sẹ́yìn ètò orúnkún gbogbo aṣọ lára ìyàwó yín kò tó nǹkan tẹ́ ẹ̀ kó aṣáàgọ̀ wà tẹ́nàntì ni wọ́n nǹkan tẹ́ lè ṣe kí n tẹ́lẹ̀ yanjú láàrin ara yín láì jẹ́ pé ẹ dàgọ̀ wà ìrẹ́pọ̀ ló yẹ kẹ́ máa wá láàrin ara yín ó sọjà èsì ọ̀la ń lọ Elias Odo ẹ̀dá lọ́wọ́. wo ẹ ti dá àyànmọ́ ẹ̀dẹ́mọ̀yàn títí ayérayé. <laughs> ìran ẹ̀kú ṣe látàárọ̀ o n fẹ́ kẹ́ mọ ọ̀run ọkàn dájú o lójú ẹkùnú ìran mu dání yẹn o lè jọ kulikuli a mọ̀ ní yeri jẹ̀bùmá yeri panfasi ọ̀run ẹ̀mú dání is what is amara ṣekiri amara takebe ìdìran fi sọ̀fọ̀ amara takebe sọ̀fọ̀ kún ẹ̀ jẹ́ kún ẹ̀ jẹ́ dáadáa kún ẹ̀ mú pure water kẹ́ mú lé ayé ẹlòmíràn bó wọn sáré bí kọ́ni yàrá gbọ̀n ẹ̀ má ń adùn ẹlòmíràn bó wọn adé sọ̀fọ̀ kóhun kíkà sọ̀rọ̀ ìkọ́ni yàrá wáyé ẹ̀ máa ṣe psss olóṣèlú ní polo yẹn ẹ̀yìn tó sọ fún àwọn ọ̀rọ̀ bọ́lá play wọ́n ṣe kiri àwọn náà mú wọn wọ́n dúró ẹ gbọ́dọ̀ ṣe kiri fẹ́ jẹ kulikuli yẹn dáadáa wọn á jẹ́ amara ta kébé yẹn síkọ níyẹn má ṣe kiri yóò má fu yẹn náírà rún yẹn kẹ́ mẹ́ má so ẹlòmíràn kílábà bọ̀ rí so rẹ̀ dèdè fídì má dàrú torí náà ẹ ṣe kiri ẹ jẹ dáadáa òun rè ṣe àti gbọ́. bẹ́ẹ̀ni. ẹ ìwọ àti ìwọ kò ṣẹnu bí tẹnu pa alágẹmọ tó má sọ fọ owó fọ́ọ̀mù rẹ okú méjì. o mọ̀ ìwọ náà létí eworo ẹ join together kẹ́ ẹ mọ̀ sọ̀rọ̀ pé ẹ délé ẹ̀ sọ yẹ́ ẹ sọ̀fọ̀ ó oh, practice mi o ó kú dẹ o torí kí yunifọ́ọ̀mù dọ̀tí àwọn àmà fọ̀ kí sọ́ọ̀sì rẹ̀ dọ̀tí àwọn àmà kórìí washing machine kan máa fọ̀ dédé náà ìbéèrè àti yọ owó ẹ ṣe kiri ẹ mú wa o next time you are coming to party you bring what. money. oya stand up on your feet. you go jump come back jump back come back everybody lọ sílé ìgbẹ́ oya tutu you do pa pa let's go. dàgé bà ẹ̀yà gègé bà wéwé ìjà omele ìjà tọ́ba tọ́ba gègé bà wé bà ìdégègé ìdégègé ìdégègà àyàtà. ayọ̀ padà wá pẹ́ tí. faruk ta ló mú tó mú kó síbi. mi ò mọ. Faruk ìwọ mu. èmi kálukú kálukú èmi eh? kò. ìwọ kọ́ ló kú wó kọjá síbi kálukú kálukú ìwọ ló ta búrẹ́dì gbẹ̀yìn ẹ́ eh? kó ló kọ́ sí. mo lọ fi gba fọ́ọ̀mù fúbọ̀ lọ́wọ́ ìyá àjẹ̀bú àti bọ̀dá Músẹ̀ndínkù. ìyá àjẹ̀bú. iye ruwa o iyeruwa o ológun sẹ̀rin adé o iyeruwa bàbá yeru. ẹ káàsán bàbá. ẹ so ṣé èsì. kò sí kankan mo fẹ́ wá fi ẹjọ́ ìyàwó yín sùn yìí ni pẹ̀lú ọmọ yín musa ndikù ọmọ òṣìṣẹ́ bí tẹ́lẹ̀ bímọ. <laughs> ṣẹṣẹ ò wá rí bẹ wá ṣépè sọmọ mi àbí ṣé wàá fẹjọ́ wọn sùn. ẹ wo bàbá mo wá fi ẹjọ́ wọn sùn ni torí mi ò rí ibi tí obìnrin tó ti ń kóòtù èèyàn ní fútbọ́ọ̀lù mi ò rí rí ṣé dandan ló fi gbá bọ́ọ̀lù ni tó ti fi mú ọmọ yìí títí tọmọ yìí lọ fi jí owó tó fi wá gba fọ́ọ̀mù. ẹ ẹ yé mi o sọ yé mi o aya mi jí owó rẹ. ọmọ ló jówó. mọ̀ fọ́ wa aya mi bọ ilé kẹwàá gbọ́ kẹwàá gbọ́ ọmọ òtí mi rò fọ́ aya mi rò fọ́ òjì owó rẹ kí n fọ elu nà rẹ kẹ èlé kò dá ìnulé ìráyà má gbé kó má fowó rẹ ṣe ẹ mo nẹ́ robo mo nẹ́ gàrí kí màá sọ aya mi jẹ́ jí ṣàlàyé mi. ọmọ rẹ èrò fọ òjàlè ń gbọ́sẹ̀ wọ̀rẹ́ mowó rẹ̀. mo kàn mówó wọn ni láti lọ fi gbá bọ̀. ẹ ṣó o jí. mo ò jí. ìyẹn náà da ẹ n ti gbọ́ ṣó ìrò sọ yìí ẹ màá yanjú rẹ̀ màá bọ aya mi sọ̀rọ̀ má lọ. bàbá ẹ bá mi wọ́n ọ̀nà gidi gan ẹ bá mi bá wọn sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń gbọ́ ọ̀rọ̀ torí tírú ẹ̀ bá tún ṣẹlẹ̀ tí mi bá tún ṣẹlẹ̀ ẹ̀yin gan ẹ ẹ sì gbélégbá tèmi ẹ ọmọ rẹ rèé ń jalè kọ̀wọ́rẹ́ bá ségi wọ̀rẹ́ má kú dáìbà gbélé gbọ́ ẹ ṣe bèrè má gbélé gbọ́ wọ̀rẹ́ má gbélé gbọ́. ẹ mo kí dédé wẹ́ o ní mo kí dédé wẹ́ o. à ń dáhùn máa sọ̀rọ̀ kí sọ̀rọ̀. ẹ̀yin nìkan kọ́ ni ẹ̀mí èkó sọ o. èmi pàápàá mo mọ èkó sọ oyún lẹ́rùn mi ju ìkọ́kọ rẹ lọ. gidi gan. ó yẹ kí ló máa ń ṣe é èkó ẹrù mi ìwọ lè sọ ni. máa ti mo kí dédé wọn kan o. kẹ́ńdà mi ni wọ́n sùn rẹ̀ kọ́ mi. ń rún fọ́ kí n sọ dédé mi kọ́ mo ti gbèrò òkè o dédé wọn máa san ẹgbẹ̀rún méjì méjì lé lọ́dọọdún o. káàárẹ̀ ni eléèrò níbi kó máa lọ o ń fòpá mú nìyàn o ń fòpá o wọ́n mẹ́nìyàn náà mi o. ẹ̀ bàbá ó mi ó yó eyín you know i'm an old soldier mo dẹ̀ jagun biafra nílẹ̀ yíbò tí a ti já gbé títí títí gbogbo ọdún tá a lò ń bẹ̀ bọ́mọ yíbò ṣe fẹ́ràn owó tó wọn ò increase owó ilé wọn èèyàn kan wàá lè sọ pé bóyá tí ọmọ òun bá bímọ tí ìyàwó ọmọ òun bímọ òun gbọ́dọ̀ fowó kówó lé tó kú àgbà bá kú òun á fowó kówó lé it's not done that way èmi ò dẹ̀ ní nǹkan kan láti san láti fi owó láti sọ pé mo fẹ́ san nínú owó lé torí pé owó lé mi ò tí ì pé ó sì kù oṣù méjì ọ̀sẹ̀ méjì ìjọ́ méjì tí owó ilé mi máa pé tó bá pé tí n bá wá ṣẹ̀ṣẹ̀ wá wò pé ó tẹ́ mi lọ́rùn láti gbà kẹ́ increase owó ilé màá sọ fún yín pé ó tẹ́ mi lọ́rùn tí ó bá tẹ́ mi lọ́rùn màá fi lé yín sílẹ̀. ẹ fẹ́ kàn sẹ́ni ilé bàmí sọ wàá lọ àlọ́ rámírámírá èrè ẹnìkan ẹnìkan ìràbọ̀ rẹ̀ akọ ológbòjó yìí rẹ̀ ha èsì kẹsà ẹni lọ torí mo fọ ẹrun wọ gbọ̀rọ̀ sálíù ẹlẹ́run ìgbọ̀rọ̀ kí n ṣe ẹran hmm. kó o bá fọwọ́ jẹ́ ogun biafra wò ogun ni bó o bá mọ ògùn ìjà ṣé wo ní ògùn wò ní ayé ní kọjá ògùn koroba koroba àbọ̀ ọ̀bọ̀ ọjà ti àkànrán wò mọ ògùn ríta fàjà kó o bọ̀ rí bẹ́ẹ̀ kó o ṣẹ́run fọ́ọ̀rán kó o ṣẹ́run fọ́ọ̀rán níbẹ̀ wò tí mi sinwi ni wọ́n rẹ̀ nulẹ̀ ni wọ́n fẹ́ jogún ilé mi ni wọ́n pẹ́ lọ́ ọmọ mi bí ni hmm. ẹni ẹni bá mọ̀ fọ́ ń lè sọ̀wọ́ yẹn kó kọjá rẹ̀ kó lé mi ń fẹ́ rẹ́ kọ́ ni ó dá dédé wọn kó kúrò lé mi. bàbá àjẹbù ah, ẹni gbé kòtò gbẹ̀jìn èèyàn tó kó sínú òdà lápá ìsínlẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń sọ fún wa pé ẹ fowó kan wọlé ó ṣe wá ń dogun èpè a sọ pé àsanwó náà ah, ah. ẹ máa exercise patient o. ẹ bá ẹ bá mi àsìkò ṣéǹjì ra wa. bẹ́ẹ̀rẹ̀ lọ́hùn lórí tọrọ bókù ṣòkòtò àmì tó rájà ìjà ilé ń jáná ìkúlé o. ẹ ajá.

ẹ jọ sẹ́mi fẹ́ béèrè ni pé ìgbà wo la máa bẹ̀rẹ̀ sí máa sanwó ilé náà. ayérada ẹyìn adarẹ wàrí kẹrẹ màrúkọ lu ayé mm, wérí ọmọ rẹ ẹyìn sórí wòlé sàn ni kò kò bá ti nà rẹ ṣùgbọ́n kò komi náà iná iná màá gbà tó rókù ọ̀sẹ̀ méjì kó wó ilé tẹ̀ kó kó di. ó ṣe ti ẹ̀sìpáyà láti ọjọ́ méjì. irọ́ ni o wò ti jẹ́ gbèsè náà ti jẹ́ ta. Ah! wọ́n ìrọ̀ ọlọ́run mi dé bùmáṣọ́ yẹn ń sọ fọ́ọ́rọ́ redeemed christian church god room lọ àwọn àwọn àdìbò yẹn wọ́n ń parọ́ tí ó tán ètò mi ò rí ẹ wá hmm. kó mìíràn jù kó kó mìíràn jù kó ta ni ẹ gàn bàbá òkú gbẹjà. that is nonsense you are rubbish you are saying rubbish too. mẹ́rin rẹ̀ tó bá sí kárìmà you are rubbish. ilé bàbá ah! ìjẹ̀bú ilé kò mọ̀ ah. ṣọ́. yóò no yóò no yóò no ìrọ̀lọ́ dára o yẹ́nu o kò ń bọ́ ní ọ̀yà yòlé kówó ojú rẹ̀ kẹ̀lé kò ń sọ déédé ìrọ̀lọ́dà agbada rẹ̀ ju máa yan rẹ̀ gbẹrẹgbẹrẹ sórí máa fi ojú rẹ̀ rí èmọ̀ èmi lè sọ wa rẹ̀. ọ̀rẹ́ mo ṣe sọ lọ sùn we have done series of tests particularly on your woman and um, she's perfectly okay yàtọ̀ sí pé bóyá mo mọ̀ pé wọ̀ fún rẹ̀ gangan ògìdán ni ẹ́ having done series of tests on you even before you got married to her. ògìdán lọ́mọ. òun náà lè dán ògìdán. no no no no lẹ́yìn ká yòrè ìrẹsẹ̀gbẹ̀ ògìdán lọ́rẹ́ mi o he is my friend ògùnṣọ́ọ̀rẹ́ ọdún kan ọdún kejì this is somebody I have known for a very long time and I know he is perfectly okay. Um, so based on that um, we doctors we traits only God is. wọ́n wò pé nígbà tá a ti bá ilé débi tó lápẹ̀rẹ̀ why don't we try kind of an alternative medicine. alternative ah, doctor ẹ lè ń jẹ́ ká máa ṣe gbogbo test yìí ẹ lè mọ̀ pé alternative kan wà tá a lè go through tí alternative bá wà ẹ jẹ́ ká mọ̀ no no no no Okay, it's just because um, nígbà tá a ti try ilé dé stage kan tó ṣe lápẹ̀rẹ̀ as a logical mo ṣe suggest ebe kò ṣe bí àwọn ọmọ tẹ́lẹ̀ wọn á hold back. Um, um, Suraj um, tí n bá sọ pé nǹkan tó ń sọ ò yé mi à ń tanra wa ni I understand you perfectly but you know me I no sabi anywhere èmi ò dẹ̀ kí n tójú bọ̀lé káàkiri so how do we go about it. no no I, I don't sabi anywhere either but the point is, is gbogbo alalaṣọ lórí kan. and that that drags me to my dad. I've actually explained to him, but dad will want to see you. So what you going to do for me is he's your dad. You guys should barge into him anytime. Ishe your one lower. My dad wants to have. Um, and, and I know that if at the end of the day, if that should wait into you guys' kids, oh, Onogbon Amanda say, uh, before you say Jack Robinson, she's already vomiting and then. <laughs> um, it's okay. Um, uh, fine times. I'm uh, learning to see that. I'm gonna buy you the new original clear. Let so, ẹ̀wẹ̀ so, ìyá Jẹ̀bú kí ni ká ti pè ìyá ìjẹ̀bù ìyá ìjẹ̀bù iná máa ń débi ni. èṣù lé bàbá ìjẹ̀bù rè kí lè rà ìyá ìjẹ̀bù rèwà sọ́dọ̀ bàbá ìjẹ̀bù èṣù àwọn èrò àwọn owó jẹ o gbọ́dọ̀ padà sí jẹ̀bù dá padà bẹ̀sí ń tì lálẹ́ mútú. gbọ́rọ̀ ọmọ olú èso wa wà. ìbàdàn lèmi yẹn bàtà lèmi ń jẹ. ọmọ ìbàdàn fàtà ìròmí jẹ wọ́kọ́. Emeka lórúkọ mi ọmọ Ibo ni. Ibo. Emeka. Ah, Emeka wọ́n ti lẹ́yìn sùnmọ́ Jẹ̀bú Ìbàdàn sí Jẹ̀bú mẹ́sùnmọ́ra mi. Ibo kọ́ bàbá Jẹ̀bú ń ṣe wọn lóore kí bàbá Jẹ̀bú bá ń ṣe wọ Ìbàdàn lóore kó tún ṣe wọ Ibo lóore ìyá Jẹ̀bú kan nìyẹn èyí ah, ṣe owó Jẹ̀bú má padà sí Jẹ̀bú àpò ìṣe wa kílẹ̀ kílẹ̀ kílẹ̀. ṣẹ́yìn fọ́kàsì lọ́dà yìí tí parí ṣe fọ́kàsì bàbá. ṣẹ́yìn fọ́kàsì báwọn abáyọ̀ báwọn abáyọ̀ báwọn abáyọ̀ ẹ́ ah mo fẹ́ pè kéfù ṣẹlẹ̀ kẹ̀ máta. nọ́mbà o. túṣọ̀ túṣọ̀ ẹ̀ túṣọ̀. ẹ̀ nọ́mbà o. ẹ̀yìn forty four forty four. forty four. Eh, thirty six thirty two thirty four thirty six. Hello, ló ní kí n gbé màmá. ẹ ní o ọmọ ọdún mélòó ṣèkí fún wa o nineteen nineteen seventy nine. ẹ tún bẹ́ẹ̀ fi ẹ bọ̀ káàdì. kẹ́mi ṣẹ́rẹ̀ kẹ́ kẹ́mi ṣẹ́rẹ̀ kẹ́ seventy nine sí àsìkò rẹ̀ ọdún mélòó wa. thirty thirty six ni màmá thirty six àbí thirty four oyà kọ thirty four thirty four ẹ̀yìn ẹ̀yìn palmtation palmtation palmtation ah. yẹn rí thirty four thirty four hmm, ẹ̀yìn three direct ẹtí fẹ́ ta three direct. máta máta. oyè mò ń gbọ́. máta three direct three direct yẹn ọdún sí tẹ̀sí bá mo ṣàpàdé o àpàdé ní nineteen seventy three seventy three nǹkan ọ̀rọ̀ alẹ́ ni ọ̀rọ̀ atọ́rọ̀ mi hmm. nineteen seventy four mo dẹ̀ ti gba òun níyẹn o ẹ ti gba òun níyẹn seventy four ẹ àwa gbogbo sẹ́ẹ̀dì yẹn ẹ aṣọ́yàwó aṣọ́yàwó ní seventy five seventy five àṣeyàwó. ṣé kí n kọ ẹ náà ni. àkọ́kọ́ ah, ah, ah, ṣọ́ọ̀ ni ẹ̀yìn mo sẹ́ẹ̀dì kù ẹ̀rẹ́ bí yẹn ní seventy nine hmm, so seventy three seventy four seventy five three direct kò ti yára yẹn. bẹ́ẹ̀ ni ọ̀yá ọ̀yá gbé gbé gbé. èlò lẹ bẹ fi pe màmá. àpò méjì àbọ̀ ńlá owó ńlá máa gbé o. àpò ẹ five hundred ok five hundred lẹ bẹ fi. bẹ́ẹ̀ ni ohun àwọn gbà ó gbọ́dọ̀ fowó kékeré gbé ìwé. Hmm. ọmọ nà máa wò ó. aṣọ ọdún màmá. aṣọ o. Eh, eh. ó yá gbà ó ṣe àṣà paná àlùbáríkà ah, bàbá àjẹ̀bú ya padà bàbá àjẹ̀bú nọ́mbà wọ́n orílẹ̀ o. ẹ̀wẹ̀ sọ. èmi ò tiẹ̀ mọ̀ pé ẹ̀yin náà máa ń yíwọ́ padà nígbà tí Dr. Suraj ni ọ̀rẹ́ mi tún sọ fún mi pé ká wá sí i mo àkọ́kọ́ rò pé ló ń ṣe ni ó dẹ̀ tún confirm pé kò sí nǹkan tó ṣe àwọn méjèèjì medically pé ká lọ tẹsẹ̀ lébọ̀ ni ó ní ó jẹ́ kí a wà. ẹ burú mo yí ọwọ́ padà mo mú ọwọ́ iyì padà tí mo jogún bọ̀ iṣẹ́ bá mi ni n jogún bọ̀ náà bá hmm. mi ẹ àyà mi adarẹ o ojú máa tiẹ̀ ojú rẹ màmá fọ́ o. etí rẹ̀ máa di pé màmá fọwọ́ méjì gbàgbóra mú o wá bímọ n ó máa ṣe é hmm. jí ń wá ọwọ́ rẹ̀ òsì ọwọ́ rẹ̀ òsì òsì òsì ẹ̀ o. oore kan tọ̀tọ̀ yìí kí dẹ̀ ṣe ọmọ rẹ̀ kẹ́ àbẹ́rẹ́ mọ́ ṣe ń sa káàkiri náà rẹ̀. ọmọ rẹ̀ ń saká ìkiri náà wáyà rẹ̀ ọ̀rẹ́ má lò kó má ò jábọ́ pẹ̀ màmú ẹ. ọ̀sán ìbí kan. èwo rè. àrè a máa gúgú ọ̀sán yìí ibà máa gbẹrún rà má lórí èso òyìnbó kàn ń tàn wẹ̀ ọ̀rẹ́kù kọ̀ wégbọ̀ yẹn wégbọ̀ ọ̀rẹ́kù wégbọ̀ rí ẹ òrìṣà rèmjẹ́ wa kan fọkùnrin irun kan wá ọ̀kan fọ ọ̀hún pè ní ọ̀ríkù wé mọ̀ fọ òrìṣà rẹ̀ ń jẹ wá. laptop. nra máa wò níbẹ̀ ká máa rí sàn. Hmm. oko ọ̀sán ìbíkẹ́ asákẹ́rẹ́kẹ́rẹ́ gbẹ̀jẹ́ ó gbọ̀pá olókùrù sọnù. ọmọdé mu oògùn ó ń pè nẹ́fọ̀ sórí kò ní ọṣẹ́ ń lo òyìnbó káàbá fọ́ ká ń náwó gan Kaba google rẹ nìgbé kábà kílíkì rẹ gbáà títẹ̀ bọ̀ náà okùnrin ẹlẹ́jà ìta títẹ̀ bọ̀ jẹ́ wàá bímọ o wàá bímọ òun ó máa lò tì náà kẹ́yìn lọ ní bẹ́ẹ̀ máa mú rẹ. mo lè máa lówó lọ́wọ́ o ṣùgbọ́n mo lẹ́jẹ̀ẹ́ lọ́rùn o mo lè máa nílé lórí o àmísọ ọbẹ bíríìjì o ọ̀rẹ́ tẹnà dey complain kí n bí ọmọ obìnrin kó sọfọ ọ̀rọ̀ orò ìtẹrẹ òun máa tẹ̀lé náà gbé mọ́tò lẹ kó kó kó kó láǹ backup ṣé backup lè jẹ kí n bọ kó láǹ bọ sọmbí o sọmbí sọmbí o sọmbí sọmbí dòbò go ọ lẹ́yìn tẹ́lá ń sogo ó sọjà náà go go ọ lẹ́yìn tẹ́lá ń sogo sọmbí sọmbí ẹ má lọ gbẹ̀yìn. èsì mi máa ṣe ó fù ìṣó fù ó sọjà wù go sọmbí no go go ọ lẹ́yìn tẹ́lá ń sogo and i go tell you say make you go for my abodayo yálà béèrè tán koroba koroba káàfin rẹ̀ sí àti kọ̀ọ̀kan rẹ̀ jà. afatara jẹ kọ. afi ah! atara jẹ kọ. ẹ jọ náà yín ayé nu ẹ má fọ ọkàn mi mi bọ nìyàn mi dẹ̀ fẹ́ mi bẹ̀ yẹ kọ́ nìyàn pa mi sọ̀rọ̀ ẹ jọ kíṣẹlẹ̀. àìtódò tọ̀ sí ni kọ̀ọ̀kan díjú àkèrè díjú mo fẹ́ tọ̀ o. ẹ̀hẹ́ kíṣẹlẹ̀ tí vagabond yẹn tó bá try nonsense mm. i will gun him down. you cannot gun him down you cannot gun him down my daddy did not go to school he send me money to go to school. kí ni tó ń ṣe ẹnu ṣé mo jẹ́ gbẹ̀ẹ́ ni. Eh? abeg your mate. kirinan fẹ ṣe old soldier you are old soldier and you are old fool soldier you cannot do anything. you call me a fool. yeah i call you too. two if i'm angry i can call you a two yes i can call you a fool what what, what are you go do. sotan soyinbo nìyẹn. eh what i for do oyinbo is no soup for my mouth. ní ìgbọ́. ẹ ẹ ti interpretation rẹ ṣe yẹn oyinbo no soup for my mouth. kí ni kí n bàbá ẹ kọ kí lẹ kọ. ìlera kọ o ilé àkọ ohun rẹ̀ ọ́fì ẹ̀ ṣé ẹ kọ́lé sọ́dọ̀ ọ̀run ẹ̀dọ̀ àbó àbí ní náà rí tàyà lọ́dọ̀ gọ́ọ̀mẹ́ntì rẹ̀ àbí kàn ti ń pẹ́ àwọn gọ́ọ̀mẹ́ntì rẹ̀ ìjọba orí ọ̀rọ̀ kan sọ̀rọ̀ láì fún èsì mẹ́rin fẹsẹ̀ rìn káàkiri kristi. gbà kọ́ lámì jáde bọ̀ ilé mi ni mo máa kó ọ lámì lọ wá wo ohun tí n bá máa kọ́ n like father like son look at you look at you o nìyẹn gbogbo ọ̀rọ̀ yín kò sí ni tẹ́ ẹ bá ti ń sọ̀rọ̀ tí bàbá ẹ bá sọ̀rọ̀ á firun sí hmm. ìwọ náà sọ̀rọ̀ òun firun sí yẹmi o ti yẹmi òun nẹ́rìn bá yẹn lọ yẹn dédé irun yẹn kó yọ ya ti alágo ìdédé nẹ́rìn ti funfun àgbà ti kàn yẹn o ṣé ń gbọ́ àgbà ọtí ṣe kiri o ti bọ àwọn ẹrin. tí bàbá ẹ bá lọ sójú ogun tó rí bógun ṣe rí kò ní délé kó má léròyìn fún wọn débi pé wọn máa rí mi fín. ẹ máa bọ̀ ní koroba koroba ní koroba ní koroba kó ṣẹlẹ̀ ní ọ̀nà ìkẹ̀nẹ̀ kí Awólọ́wọ̀ kò gbé bọ̀ kó all nation action group all nation lè gbé ibi sẹ́yìn rà. o láìpẹ́ o dẹ̀ kàwé nìyẹn look at your life. do you know action group. àmì ẹ̀ náà action group. do you know action group in the time of hiv do you know action group do you know woman. kàṣàkàṣà. rárá rárá ẹ má lọ gbẹ̀yìn ọkọ mi ti bá rẹ sọ kí bá mi kú èmi rè má jogún bẹ́ẹ̀ ìjẹkúsẹ́ gan wọn máa tẹ̀lé ní kí mi ti lọ èmi rè má jókòó síbẹ̀ èsì wọn máa ṣe bí ṣe máa kàn cross legged kí má jókòó rè bá mi wọn dàgbà wọn dógbò. oríṣiríṣi ènìyàn ló ń bẹ nílé bàbá ìjẹ̀bú ọmọ bàbá ìjẹ̀bú òun fúnra rẹ̀ commotion ni wàhálà ló ń bá wọn tẹ́nàntì fà lójoojúmọ́ kò bá sanwó ilé bá a má máa sanwó ilé náà so. ó lójú àlejò tó lè béèrè ẹ wálé o wàhálà rẹ ẹ ti jẹ bùbá. bí wọ́n sọ̀rọ̀ fún ẹ lọ bí Ibrahim lọ ẹ dààmú lóhùn. kúrò lọ́nà ń fẹ́ràn ní bàbá sójà no ọ̀rọ̀ kí n kó nọrẹsì níbẹ̀ nítorí sọfọ àkọ́kọ́ níbẹ̀ bẹ́ẹ̀ ṣe ń bọ̀ nẹsàlẹ kẹ ń ṣe gbàgà igara mi sọfọ igara tọkùn ẹ ń bọ yìí kó ní ọdẹ mìíràn igara sikini ẹsẹ ẹ rè lọ́pọ̀ kó dàbí ti tọkì mo fi mọ sọfọ ẹsẹ yìí kọ máa gé olóòtú ọjà bàárẹ ní wọn máa ti ta bẹ́ẹ̀ mi lọ lè sábẹrẹ. mo fẹ́ bàbá sójà. ẹ má la rí bàbá sójà ó ti dáa bàbá sójà náà ẹ máa rí ẹjọ ẹjọ ẹjẹ kí mọ ṣé bàbá sójà ṣé o fáìn tòmí ni àbí bàbá sójà o fáìn tó àwọn ọmọ rẹ ní òkè adéfẹ́rari ṣogologo one bàdóṣà àbí ọmọ rẹ̀ jẹ́ sọ̀fọ̀ agége bẹ́ẹ̀rùn ti dàgbà kó tó sọ̀fọ̀ lábọ̀ kàn ti ń pè dresan kàn jí ọ̀kadà rà níbẹ̀ kó sọ̀fọ̀ àìn àìn àìn àràrà pẹ̀lú lọ́mọ ádámù ẹ̀yìn ọmọ goromu sálámù kọ́mi small doctor akéwé jẹ̀wọ̀n gan ńlá o sọ̀n fáyìn tómi dán ẹ̀ á sọ fún ẹ̀ fẹ́ láàrin bàbá sójà fáyìn bàbá sójà fáyìn kẹ́fẹ́ láàrin wọn fún. mo sẹ mo tajà fún bàbá sójà mo fẹ́ lọ gbé ọjà tí mo tà fún. ẹ dá padà ẹ ta ọjà ah, i know you very well ẹ ṣe ẹ bá ibú ẹ ta kéèyàn má ta ẹ̀bà igbó náà rọ̀ ṣé ìrọ̀lẹ́ rẹ máa ń ta àṣírí ẹ ti tù kí ìdèkejì sọ fọ every Wednesday kí aya rẹ bá ti lọ sí Kútọ̀nù torí sọ fọ ẹ gbọ̀ràn dáadáa ẹ ń bọ̀ níbí ẹ sọ fọ ẹ máa ta ọjà ẹ fẹ́ gbowó ah ah ẹ dá o ẹ jẹ́ ká pariwo kára igbó ẹ jẹ́ ká jọ máa ṣe kiri ká máa múra ẹni ká máa rún ara ẹni ká máa gún ara ẹni tó sọ fọ àná òde dẹngẹ àná òde post máa bẹbí gí bíbí síkírìtì àwọn ti ṣúgà ṣúgà ọ̀dọ̀run ẹ̀ ń fẹ́. Musa ṣé o ṣí eré. bí ṣí eré mo fẹ́. ilé ẹ̀kọ́ ala ara na báàgì bọ́lá mi sọ iná pọ̀ ala. ọba bọ́ra ẹ wò ká yé para ọrùn kan ti ń para o àtọ̀rọ̀ mi nìkan òkúta ńkọ̀ kọ̀tẹ́nà gíní wẹ́rà èsù rẹ̀ má ṣe èsù rẹ̀ má gbà. ẹ lọ bí kíbi ẹ̀jẹ̀ kálá mú rẹ̀ rí. ọ̀sẹ̀ kí ló dé. o mọ chioma ni. I don't want to know chioma e chioma chioma am so sugar dey burst nínú epo dán oniyan do you saw the sugar burst inside the water e possible. ìṣòro kan méjì yẹn wọ́kọ̀ ma. ẹ sì ní pọ́lá mi ló sọ. wọ́n kọ̀ bọ́lá àtọ̀rọ̀ mi nìkan. bọ́ọ̀lù sọ. àtọ̀rọ̀ mi nìkan. ọ̀pọ̀ta kọ̀kọ̀ tó náà gini wẹ́rà ọkìnì ọkìnì bàbá jẹ̀bú à. sọ̀rọ̀ ọ̀yẹ́ ọ̀yẹ́ zuzu ọ̀yẹ́ zuzu ọ̀yẹ́ zuzu. apụrụ nye nye gị chineke kpọọ gị atọrọ bụ ịnege ọpụta nkọkọta na ọgịnị gwara ịnege kpọọ gị ịnege si aka olórí burúkú oye kí n sọ èdè mi ṣíngó yàn ká yín yóò tán kájà tí n kò jọba tá n jọ ọ̀la yín wọ́n jọra yàn ṣùgbọ́n àdá ṣọ́ọ̀kì eléjò rẹ̀ máa pa dédé wọn sọ ní èdè rẹ̀ ṣọ́ọ̀kì eléjò máa pa yẹn. Hello, Doc. Congratulations. It's a lie. Are you telling me my wife is pregnant? Ah, <laughs> Olúọṣé, Olúọṣé, ah, no, no, no. Ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi, ìwọ ni mo rí dúpẹ́ lọ́wọ́ ẹ̀. I thank you, I thank you. In fact, ó túmọ̀ sí pé Google ti Daddy check yẹn sùọ́ nìyẹn o <laughs> oh, ṣé ọ̀rẹ́ mi I go see you màá rí ẹ màá rí ẹ yeah yeah okay okay okay ọ̀rẹ́ mi wow ẹlẹ́dàá mi mo dúpẹ́ o so èmi náà lè dọ́lọ́mọ láyé àpòlọpọ̀ ṣe. Ah, bàbá ìjẹ̀bú dẹ̀ máa gbádùn mi o ah thank God thank God this is news. This calls for celebration. Serious celebration. Baby. Ah, mo ti pẹ́ àbí. Sorry I'm so sorry. Traffic, traffic. Oh, how's my baby today? Um, kó tó di pé mo Okay. sókè um, òkè Suraj ti pè mí. He called me and um, you know, Uh, told me ọlọ́ṣà tó lẹ́rù lọ ni ọlẹ sọ nínú ìyàwó mi gẹ́gẹ́ bí ifá àti gúgù ti ṣe sọ. tó àdúpẹ́ ètò pẹ́ oko ètò pẹ́ a lè dúpẹ́ ara ẹni kà á ṣe kẹ́ ìráwá ẹ̀kọ́ ẹ̀ ṣàwàkọ́ ṣàǹpùrọ̀ ṣàwàǹpùrọ̀ ọ́. káwa bá purọ́ ifá ìyẹn abánisọ di òótọ́ ìyẹn kan fọ awo ìyẹn ifa ifá ifá kẹ̀ ìyẹn àyẹn olódùmarè ẹ mà sí ìráwáṣe nẹ́kẹ́ ká máa purọ́ kọ́ ifá má bá ní ṣe kiri òkú má bá ní sọ dòótọ́ àdúrà gbà èso ni ọmọ náà kò hàn bí àbíró ló máa jẹ kò bí ọkùnrin àbíró kò bóbìnrin àbíró agbára Ọlọ́run kọkùnrin náà wáyé àtọkùnrin ṣe kó dẹ́sọ̀ obìnrin náà nìkan àtobìnrin ṣe kẹ́ẹ̀ tó bá kámúrin níbẹ̀ ìrẹ́ máa lọ rí ilé ìwòsàn kẹ́ẹ̀ máa fọ ẹ láṣẹ kínní kọ̀ọ̀kan ẹ fẹ́ mú rìn níbẹ̀ káàtú gúgú. àtúmọ̀ lórí gúgú. <laughs> ká gúgú ọ̀sán yìí ọ̀sán yìí àsán rè níbẹ̀rẹ̀ ni <laughs> oko ó nára. ẹ dadi ẹ jọ ẹ ṣe o ẹ bá wa manage <laughs> ẹ bá yẹyẹ kẹ níníwé má rèé o yá wọ́n fọ àrùgbọ́n bí àmì dáláwo èèyàn. arúgbọ́n bí àmì dáláwo àrùgbọ́n bí àmì dáláwo ìwé gírí ọ̀pẹ o àgbàlagbà a máa gbéwè rẹ̀ nu a máa jẹ́nu tṣùkútṣùkútṣùkú ewúro o wọ́n ẹ ṣe o wọ́n á rí o ìdáná ìdájà ń jogún máa wọ ọkọ̀ wọ́n máa rẹ̀ níjọ́ ẹbí ń pọ̀nà wọ́n kà máa rẹ̀ níjọ́ ọ̀nà má o ìwà àrò máa rí wọn ọ̀rẹ́ rẹ kọ́ ṣẹ́sùn àlàáfíà délé wọn ní a tún máa yọjú sí yín sáà wọ́n ṣe wà yá mi wọ́n ṣe o dúpẹ́ o. wárí jẹnu wà rẹ o ẹran bísọ́lá. ọ̀fọ̀ èbùrú o ẹnẹjọ́ o tẹ̀lé mi ká lọ ọlọ́run nẹ̀yìn mi kẹ̀ ọ̀nà sẹ́yẹ máa gbà wà mọ́ mi inú àgbọ̀n. And then the, the blood cell Yes. Oh, daddy. Oh, daddy! walking. Hello, daddy. Suraju. Daddy, àní kẹ́kẹ́ pè mí wẹ́wẹ́ pé Suraju. Ṣé ó dùn lẹ́nu bẹ́ẹ̀ ni? Tẹ́ bá máa pè mí, ẹ pè mí ní Suraj. Mo mm, ń sọ ẹ̀rẹ́. Kò lè fè kúkú. Ó ti aya rẹ̀ àlàáfíà ló wà ẹ̀yin náà kọ́ ṣe wà ókè. àdúpẹ́ o àlàáfíà rí dédé wọn ní o. kí la wá rí tẹ pé wá o. ẹ̀ẹ́n sùrà ẹjọ́ yé rẹ̀ ní máa sùn ẹ o. Ah, kí ni mọ́mì ṣe. wàá mú o wàá mú yé rẹ̀ torí rontara bọ èédè yé mi o <laughs> bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni dèdè ọ̀run dẹ́mi ṣe é dẹ̀ yé mi kìmìnẹ́yẹ rẹ̀ mọ̀ fọ́run ló má dẹ̀ ìwà dáre o mọ̀ fọ́wá o kóṣóònù kan rèé dá dédé rọ́ndọ́rọ́ndọ́ rẹ̀ ṣe kẹ̀ mà ní ìbínú o musa ẹ̀ o má ti tọ ọ̀rẹ́ bọ̀ ṣọ ọ lọ o. òun náà ti ń tẹ̀lé wọn káàkiri ìyẹn náà dáa. tí ọjọ́ ń ṣe wọ́nrán wọ́nrán káàkiri o yẹrẹ dẹ̀ ṣerunkun mi nílé náà yìí o èṣòrun jẹ́ mi èṣòrun jẹ́ mi èṣòrun dẹ̀ ṣe mi nílé vampire ló ń bọ kiri o vampire. <laughs> dadi kò kí n ṣe vampire van persie. Eh, van persie eh, van persie o van persie ló ń bọ káàkiri o ń rẹ̀ ń jẹ van persie o ń rẹ̀ ń jẹ van persie o. anyway àyàn um, tiwọn náà tiẹ̀ ti yún mí ní ẹnu ọjọ́ mẹ́ta yìí so i will practically find way in fact weekend ni màá mú wọn àmọ́ ẹ má sọ fún wọn torí tẹ bá sọ fún wọn sìn wọ́n bẹ̀rẹ̀ sí ń pè mí ni ìgbà wo ló máa mú mi ìgbà wo ló máa mú mi ẹ jẹ́ kí n kọ̀ra mú wọn jẹ́jẹ́ tó bá ti di weekend ẹ ti gbọ́ má bá wọn jà o. ìyá jẹ̀bú kí ni ká ti pè yí bàbá jẹ̀bú ń bẹ nílé òun retí rẹ ìwọ ń fàgbàlagbà ara ṣe rádaràda ìyá jẹ̀bú ṣayé lòun ṣe yóò. láti pè yí o bàbá jẹ̀bùn bẹ nílé òun retí ìwọ̀n fàgbàlagbà ṣe rádaràdà ìyá jẹ̀bùn ṣayẹ ló tó yẹ kẹ́ ṣe máa sùn ní dáì and again kí ni gbogbo ìtẹ̀sùn kọ́ra ẹ̀. èsì ìwé united man u. kí ni ẹ ní ṣe pẹ̀lú kẹ́ ṣe máa sùn báyìí gẹ́gẹ́ bí àgbàlagbà. wee darúkọ mu bára ẹrọ òjọ wee gbọ́ gbú dédé orin mi united kò máa ń yúwe wee gbọ́rùn kúrún náà. ṣe ṣé ẹ mọ̀ pé ìgbà tó bá yẹ kí n sùn tí ó sùn kó pé pérépéré lára ó ní bó ṣe máa ń dàgọ̀ ara máa ń ni mo ń bá yín sọ ẹ tún sọ pé van persie bọ́ọ̀lù kan kí nìyẹn ní í ṣe pẹ̀lẹ́ yìí. Mm-hmm. ẹ wo bí àwọn o. màmí ẹ gbọ́ ìtẹ́mi bá yín sọ bí èyí tó máa wúlò fún yín tó máa wúlò fún àgọ́ ara yín ni mo bá yín sọ. Ah, bọ́ kí ni wọlé dá. Eh, anyway ó dàbí pé ìtẹ́fẹ́ ṣe yẹn ò lè ṣe èmi fẹ́ sáré lọ́dọ̀ rẹ mi láàárọ̀. má lọ má lọ má lọ má lọ. mo ń lọ mo kàn ń dágbére fún pé fẹ́ sáré lọ́dọ̀ rẹ mi. má lọ má lọ kó o bá ń bọ̀ ah. mm, má gbàgbé o kó rà síìdì ọmọ plane kó rà wá mi ọmọ máyì mi ah. kó rà bọ̀ mi. ẹ ra síìdì máyì ẹ láìkì ti Boca Junior. mi fẹ́ yẹn má jẹ́ mísì ṣọ́ ẹ̀ gbáwọlé ọmọ ẹ̀ ẹ̀ ilẹ̀ ọ̀bọ̀ mi ah. mísì rẹ̀ oh. ọ̀bọ̀ mi ni màá yà. sáré sáré sáré sáré. Woo! ìyá àjẹbù kí lẹ̀ ń ṣe ní ojú wíńdò ní wíńdò. tí wàá wò bọ́ọ̀lù. nítorí ẹ wá wo bọ́ọ̀lù ẹ ṣe ń yọjú lójú wíńdò ní wíńdò. ẹ kàn fún mi ṣé nìyàn. bá kí lẹ̀ sọ tí ó dùn lẹ́nu. kí n ṣe ṣé n jálè. these people have right to their privacy kí privacy inú fọ́ọ̀mù wò bọ́ọ̀lù. ẹ wo bí ẹ gbọ́ mi dada privacy means pé èèyàn ní ẹ̀tọ́ láti dá wà tiẹ̀ láì ṣe pé èèyàn kan yọjú wọn àbúrò kan tó yàn ṣe. ẹ ẹ ṣẹṣẹ ẹ ṣe ń wò bọ́ọ̀lù. ẹ ṣe ní ní ẹ ṣe mami mama aláìfi yìí o. mami ẹ kúrò mẹ. ṣé máa parí wèwe o. mami. pampasi ṣe wíìnì máa parí wèwe. mami ẹ kúrò lójú wíńdò ní wíńdò. máa parí má ṣe. mami ẹ kúrò lójú wíńdò ní wíńdò. ẹ wo ra tẹlifíṣọ̀nù tẹlifíṣọ̀nù rẹ pẹlẹbẹ rẹ ra wẹ́rà ló lé. mami ẹ wọlé lọ ẹ wọlé lọ ẹ máa wọlé lọ wàá lọ́ba yín tọ́ sínú ilé. ẹwẹ so ẹ má ṣe ẹ má lọ ní ìlú ẹ ẹ má tẹsí ẹ ẹ ẹ ṣì ń rìn. kí ni tí kò lù bọ́ọ̀lù. kì í ṣe ẹ ṣe ṣe dọ́kítọ̀ wọ́n mi dábẹ́rẹ́. ìwọ fàgbàlagbà rà ah! ṣe rádaràda ìyá jẹ bùsáyé ló ń ṣe yóò. ẹ̀wẹ̀ so ẹ̀wẹ̀ so ìyá jẹ̀bú kí ni ká ti pè yí o bàbá jẹ̀bú ń bẹ nílé ó ń retí rẹ ìwọ̀n fàgbàlagbà ṣe rádaràda ìyá jẹ̀bú ṣáyé ló ń ṣe yí o. mm, mm ìyẹn náà má ṣe tẹ̀. Mm. Mm. Ah. Ah, vampasi rẹ̀ vampasi ọmọ wọn ń taliwo vampasi vampasi rẹ̀ ọmọ nítaliwo vampasi gbàgbà gbàgbà wọlé ego ego ego off shorty off off gbé lé gbé wà ẹ àbí penalty ok penalty òun wà gbá gbá ẹ gò àǹfààsì ó mú gbá ó ṣe ọmọ dáadáa. tó gbàyàn bẹ́ẹ̀ màmá yóò níṣẹ́ ẹ́ ó kàn ń gbá bọọlù lórí fírídìí bí ìṣá ṣé tó bá tẹ níṣẹ́ á wọlé á lọ jókòó á sinmi á wọ oúnjẹ jẹ ẹ wò bó ṣe ń gbá bọọlù níbí yìí. What are you doing there? mbà kí ṣe mo náwó. wọ́n tẹ gbọ́ ah, rẹ̀ yọ. rẹ̀ mi wà. yẹn kankan sọ ìnàgòrò èmi kì í tilẹ̀ gbọ́ dédé ìnàgòrò ẹ̀mí sọyìn ah. so ìjẹ̀bú rẹ̀ wà. ìjẹ̀bú rẹ̀ mi wà. ẹ eh, ara ò lè wá jàbó eh, mo má bọ̀ rí èmi rẹ̀ mi tọ́ èmi rẹ̀ mi ṣe agbálẹ̀ bí èmi rẹ̀ mi tọ́ bí dédé bí èmi. Eh. mo dẹ́ mi tọ́jú àwọn ọmọ kéékèèké. dé ìtàn bẹ́ẹ̀ ni. iye mi ti dá kọ́kọ́ wẹ́. Basira ni màá. Basira. bẹ́ẹ̀ ni. Hmm. ìyá ìjẹ̀bú rẹ̀ mi wà. ìyá ìjẹ̀bú nọ́mbà one. kò tí rí náà. bẹ́ẹ̀ mo ti rí. kẹ́ wàá ṣe bó ṣe òye mi ọmọkùnrin ọkàn hmm. mo ti ṣe research rẹ láti jẹ̀bú hmm. wọ́n pòrúkọ ọmọkùnrin rẹ ní vampasi ọmọ wọn ní ìtàlúwò lórúkọ rẹ vampasi ló ń jẹ ìtàlúwò rántí bí ọmọkùnrin òun wà débè tó rántí sọmísọfọ orí field níbẹ̀ hmm. rántí mi ṣe practice náà rárọ̀ tó náà ń ṣe wa mo dé ti gba bọ́ọ̀lù gba bọ́ọ̀lù. mo ń wò wẹ́ látàárọ̀ mo ń wò wẹ́. ọmọkùnrin yìí ń dóde. àwọn tiwa náà rọ̀ ó ti lọ. yéé ó ti lọ ààyè mi ṣó o máa jọ̀wọ́ kó o rí bẹ́ẹ̀ ṣì máa sùn bẹ́ẹ̀ ṣó o ń bọ̀ náà la. o ń bọ̀ náà rọ. àkóbá tí ń bọ̀ náà rọ láì sí problem ṣé mẹ́sùn bẹ́ẹ̀ kó máa bá mi náà rọ la tèmi ti bọ́ọ̀lù wé mm. wẹ́rẹ́ fọ aṣọ rẹ̀ rí ń wà wé ọ̀hún déédéé kí níbi tí wọ́n ní. tẹ́rẹ̀ ni ah tẹ́rẹ̀ ni mm. ṣé máa jókòó de kó máa bá mi ṣé mẹ́sùn ṣe kó jọ òye mi. wọ́n mọ̀rún ìṣẹ̀lẹ̀ wọ́n lè sùn rí bòbí o. àkìṣe iye mi. torí àwọn ọ̀gá mi wọ́n gbà kéèyàn sùbé. a má ṣe wá yìí wọ́n lè sùrìbé torí kọ́ni àlè ṣe sùrìbé rí fún ọ àmọ́ àtìlẹ́kùn wọ́n gbà àlejò kálejò sùrìbó mi. ibẹ̀ ìṣílẹ̀ ibi lẹ́yìn ọ̀mùsùn àbíkẹ́ bá lè bá mi lọ lé wàá mú mi lọ lé. ẹ máa mú ẹ lọ lé mi. wàá mú mi lọ lé o. ẹ máa mú ẹ lọ máa mú yín lọ. bàdá àárọ̀ la padà wà dé. ẹ wà bọ ẹni ẹ wà wá. bàbá pampasi. ẹ wà wá rí pampasi náà la. àwọn ṣe yẹ bí wọ́n ṣe wọ́n ṣe wọ́n ṣe. mo sọ wa ọlọ́run ẹ wá. ó yẹ sọ báyìí. ọba ara mi mm. ẹgbà sáde mi lọ. káwọn ọ̀gá mi bá ti dẹ́sẹ̀ kí n bá ti sáyìn wọ mo ti mo ti parí iṣẹ́ ọjọ́ mi tèmi àbá máa lọ. òkúrò nílùú nàìjíríà ó lọ sí ìlú lọ́rùn ẹ wá wò ó kó tó lọ ìyá jẹ̀bú ọ̀jẹ̀ sí ó tún lò ó mọ́ fúlà ó tún wọ̀ football boot ó ṣàfẹ́ rí vampire sí i. Eh, Kesi wa. Ah, ẹ káàbọ̀. Ẹ kú lé o. Ẹ kú àtàrọ̀. Ẹ lè. Ah, báwo lọ? Ah ọjọ́ tó bá rí ẹ jókòó ẹ jókòó máa báwo lẹ ní nínú kábọ̀ kátà mọ́ ẹ̀kú ẹ̀dá ṣé ìwádà wà òkè ọ̀pẹ ẹ̀lẹ́ máa wọ̀ ṣé ẹ náà mọ́ wá fún wa ní. èmi gbọ́mọ̀ wá o mi gbọ́mọ̀ wá. ẹ mọ̀ wá. ṣé mo rí níbi iṣẹ́ yìí ni kó fún àwọn àdúró dé àwọn ọ̀gá bọ́ọ̀lù máa ń gba bọ́ọ̀lù nígbẹ̀ ní dojúmọ́ kó fún òun dé máa sùn mẹ́mí nira mi ọ̀gá bọ́ọ̀lù ti wà láàárọ̀ owó ti lọ kó fún òun máa sùn mẹ́mí nílé sùn níbẹ̀ nítorí wọn ò sùn níbi iṣẹ́ yẹn fọ̀kún tẹ̀lé mi ká lọ nílé. ilé o ṣàmù kọ́ndíṣọ̀n bí lè ṣe wà yàrá méjì ìlànà wọn á tún ti gbàlejò àrẹ̀spẹ̀tì àlejò. àsùpàlọ̀ àsùpàlọ̀ pálọ̀ kẹ. ẹ asùlù pálọ̀. ọ̀gá o ẹ̀yin bẹ̀rẹ̀ ṣá ẹ̀mí jẹ́mu yẹ. ọmọ àmọ́ ma eh, eh. ẹ kú jókòó. Yes sir. àsìrà bí tùgbà gbé àlejò wà ní àìsípẹ̀tà àlejò mo tún wọ́n fojú rẹ̀ ti wò ojú rẹ̀ ti wọ̀ náà ìwé lè fojú lóbìnrin olójú kòkòrò ọkùnrin olójú kòkòrò ọkùnrin ojú rẹ̀ ti wò kì ṣe kí má lè má lè jùwà ní kí bá má lè jùwà nìkan ìyẹn ní kò kò fọ gbígbèrè ẹwà ẹwà. ẹwà ni wà ṣùgbọ́n ẹwà ẹgbẹ́ wa. èmi lè gbé wa kí ẹ̀kọ́ ojú wà náà rẹ̀ wọ́n kọ́ má fojú lóbìnrin ni kí wọ́n fi rí mi. ṣé mi ṣé mi dà tó mi dà tó lọ́mọbìnrin. kò dà tó ṣùgbọ́n wẹ́ẹ̀. mi dà lọ́mọ mi dà tó ṣé mi dà tó lọ́mọbìnrin ni. ṣé ìfọṣọ́ ń gbọ́mọ ẹ kọ́ mọ̀ wá. iná ìjọ wa dùn máa yé sùn sí. ibẹ̀ yóò máa sùn sí o ti sọ o ti sọ mi láti fi ṣe fún wa sùn ní kókó tẹ̀ ìpalọ́ ẹ̀ ní fún wa sùn sí. ẹ adẹ́pẹ́nu wa wa apẹnu rẹ aago. ó ti ó ti pè lórí aago ó ti fọwọ́n àwọn abá níbi iṣẹ́ mi láàárọ̀ ọ̀la. mi wà lẹ́jọ́ rẹ o ìwọ ẹgbẹ́ wa. ìwọ rẹ ń wò wò ń wò kébà ń wò kékeré kojú ọ̀dọ́ kó sọ ẹ kí kí n gbé wàlé kí n gbé wàlé kọ́ kí n gbé wàlé kọ́. àwọn obìnrin rẹ tún dé o. kí n gbé wàlé kọ́ kí n gbé wàlé kọ́ kí n gbé wàlé kọ́. ìlẹ̀jọ́ o ìwọ ẹgbẹ́ wọn ẹ o ẹ kú kálẹ̀ o. ee bá mi. ẹ káàbọ̀ ẹ kú rẹ̀ báwo dẹ ni ìtẹ̀lẹ̀ gbé bọ́ọ̀lù pẹ̀tùmọ́ra rẹ́ẹ̀dì ti máa yúlò. kò ṣe bá mi ọmọkùnrin ọkùnrin ń wá dé London mi láti jẹ̀bù ìjẹ̀bù ti wá o. ìjẹ̀bù. ìjẹ̀bù ti wá ṣe rí mo ṣe rìsáṣọ̀ hmm. lórí ọmọkùnrin ọkùnrin ń pè ní Vampasi ọmọ àpèsè ní ìtàléwò. o bàbá sí. bẹ́ẹ̀ni ah. wọn ẹ̀yìn sọjúwe gbòǹgbè ń gba bọ́ọ̀lù nàràárọ̀ sọjúwe ah, rẹ mi. máa yún wa. ẹbẹ ah, wẹrọ aṣọ rẹ wọn ni ibi wẹrọ ọjà oró mi òun dìbò òun hmm. ṣé mo ṣe research rẹ níjẹ̀bú kọ́ńsọ́ kọ́ńsọ́ mi fọ kí n bá ti dé ẹ̀yìn orí fíìlì ọkàn rẹ ní London gbé ibẹ̀ eh. yẹn ló ti ń ṣe practice nàràárọ̀. Mm bí n ṣe rìsáàṣì mi tán òun gọ́kọ̀ kí n bọ̀ ní London bí kì í dé ibi òun gbé gba bọ́ọ̀lù mo gba bọ́ọ̀lù títí títí mi rí inú mi bọ̀ jẹ́ kí mi rí ìyàwó ẹ òun ẹ̀ wá sọ mi sọ fún àbámbásì ọ ni wá yẹn ó ti wá náàárọ̀ ó ti ṣe practice ó ti lọlé bí màá gbà tó máa gbé ìyàwó mo fẹ́ kó jọ̀wọ́ kó ṣàánú mi kò jẹ́ kí n sùn sí stadium kò bá dínà àárọ̀ kùtùkùtù kí bá ń pásì bá wa kí n bá lè rí bá ń pásì ní stadium kí ìyàwó máa fọ́ mí lè dùn ó if lè sùn sí stadium ìyẹn ń fún mu mi wà lé fún kí n sùn bẹ́ẹ̀ kó dínà ọ̀la òun mú mi dẹ̀yìn sí stadium màlá rí bá ń pásì. àwa ìta fún mayu four million eh. Eh. pound ra ta fún mayu. Eh, at the age of twenty nine. Eh, ṣe rí bọ́ọ̀lù orí ìgbéraní yìí mo fẹ́ rí van passing tó ló máa sáìnì. lọ́gbù Baba jẹ̀bù ti lọ sí máa yú lọ́gbù bàbá Baba bàbá jẹ̀bù sẹ́m sọ yẹn ṣé èsì dá padà bàbá jẹ̀bù kẹ̀sìntìn owó ẹ̀ sọ. ohun wa bàbá jẹ̀bù. bàbá yẹn eh. ló tó nọ́mbà one bàbá ìjẹ̀bú ni. èpè méjì ní the whole world ah. èmi gan-an tẹ́ ń wò yìí owó ẹ̀gbẹ́ mi dé London. Ah, báwo bó ṣe lóore ní London. mo wí ní lótó rẹ wa ní nineteen ninety two owó ẹ̀ ń fi ra ń lè rè òun fi fẹ́ aya mi ìyáálé kan orúkọ èsì rẹ̀ ní whole world nǹkan àfọ̀dẹ́dọ̀ olówó Nàìjíríà wọ́n ti bí bá a jẹ̀bù ṣe ń ṣe Kensington àgbàjẹ àti tóró ìgbà tí mo sọ ẹ̀kọ́ hmm. èmi sọ àgbẹ̀ ẹ̀. ẹ̀rù ìgbé mi dèbí rẹ̀ bá. ìyẹn ni kò máa dọ́là màá gbé ẹ lọ. ìbàlẹ̀ kan ìbàlẹ̀ kan. ẹ ìyẹlé kan àyà rẹ. ilé ilé rẹ̀ ń jò kó wá wò ó. mo ń wá àwọn olè rẹ̀ ló ti fi ṣe mẹ́lẹ̀ kó tó máa rí ló yàrá. ó lè fojú lóbì rẹ. tó tó tó tó ti fọyín ti ní orúkúrúkú jù mí lọ bóyá ìṣọ̀lá ọ̀kan ló náà jọ dání ìwé náà gbé wa lé o ìwé ìkọ́lọ́kọ̀ wa gbé wa lé o nítorí tẹ̀rẹ̀ gbé wa kátàkátà rẹ sọ́hùn nítorí tẹ̀rẹ̀ gbé wa kátàkátà rẹ sọ́hùn. All right, we are done, eh? We talk to you later. Everybody I know about that. Yeah? All right. We are kind of bí a kà lè bá. No, no, let's see. Only, only. All right, all right. Only. Only. What happened? What happened?

tẹ́ ò tẹ́ ò máa wọ àwọn ìgbẹ́rù lọ lẹ́wọ̀n kan ilẹ̀ ìwé smọ́ọ̀tù ti ju nàìjíríà lọ náà ṣé ò máa wọ wẹ́ẹ̀ máa gbèrò rí ẹ ṣé ò máa wọ wáì ẹ wáì ló máa ṣe ẹ wáì ló máa ṣe wà kẹ́yìn wà kẹ́yìn lẹ́nu àdá àdá ni ẹ wáì ló máa ṣe wọ wáì ló máa ṣe wọ. You're right, eh? Ah, no lè kàn ẹ máa ṣe sáwọn ọmọ yóò fún yín wàhálà ṣá wọ́n fún mi ní wàhálà o. ẹ ṣe kú tọ́jú wọn mm. ẹ dẹ̀ kó àlejò mm. àlejò yìí ti lọ mú rò kó wá ti lọ ni. wọ́n ì lọ. afẹ́fẹ́ faramọ́ wa ń bíbá ẹni ìyá jẹun. ẹ ní ìwọ kí n lè dúró dáa ká ẹ lè bá mi ṣe máa fara mọ́. ṣé ẹ láìkì ìlú ìtó yẹn. lulu náà lọ kí dédé náà dúró kí dédé náà tán lẹ́yìn yanyan mo láìkì rẹ o láìkì rẹ̀ ó dùn ẹ bá ti sọ fún wọn a lè bá wọn ṣe kọ́ dúró. wọ́n fi lọ mí. àyà jẹ̀bù èdè sọ mí fọwọ́n lédu. wọ́n fi lọ mí kó yà fi lọ mí màá ti sọ rúwẹ́ pé ẹni wà kọ́mọ tì mí ó lè bá ẹ ṣe òun lè bá mi ṣe tèmi. ẹ jẹ́ ká fi yẹn eh. lẹ̀ ṣe rí ọ̀nà pọ̀ tàfi ń ṣe ò ẹ jẹ́ kí n wá sọ ṣàlàyé fún bó ṣe lọ ṣe rí kan wà tó ń pè ládùúró àdúró. ẹ máa gba dúró ni. ṣé màá dúró. dúró mm, mm, mm, bẹ́ẹ̀ kọ́ kí n dúró. ẹ máa yẹn mi pé ẹ máa lè dúró ẹ máa lè ṣe àwọn nǹkan tẹ̀ ń ṣe ẹ níní láti sọ pé ká ẹ lọ ní kíákíá tí wá ti yá gbà tó bá wùn yín lẹ máa lọ gbà tó bá wùn yín lẹ máa wọlé ẹ lè ṣe bó ṣe wùn yín kọ tá à ń pè ládùúró nìyẹn aláwọ tó ń báyàn ṣe pé kíákíá kán máa bá yín ṣe bẹ́ẹ̀ ni ṣùgbọ́n máa ná yín lówó kò bọ́fẹ̀ẹ́ dé o. Ah bá mi ṣe é bá mi ṣe é. sọ dẹ́ẹ̀dẹ́ ah, ìyẹn lèmi wà mọ̀ ẹ jẹ́ kémi pẹ́ nìyẹn tó bá ti débí ẹjọ ní àdéhùn tó bá ní ẹ lè san díẹ̀ díẹ̀ bá lè san díẹ̀ díẹ̀ á sọ fún yín. pé pé pé pé pé kí n gbọ́. bẹ́ẹ̀ bá ti sọ fún wọn yàtọ̀ kan lẹ́yìn mọ̀ pé nǹkan tá à ń ṣe tí ó nǹkan tá à ń ṣe ní kíákíá tí ó kù. ẹ sọ mi ah. ẹ sọ mi ẹ sọ mi fún ọmọ àdúró. yẹlẹ kọ wẹ sọ mi wẹ wà dúró ẹ wà dúró. ẹdùn ẹdùn ẹ jẹ́ kí n pè ó ti ń Hello, Jamin. How are you? Oh, right. I've got some business for you. Yes, that kind of business. I've got it for you. Right now. Oh, okay. Um, I'm at number 32, Manor House, SW2 4QS. Yeah, yes, um, I'm still there now. How long will it take you to be here? 10 minutes. Oh, of course, I'll still be here. 10 minutes, eh? All right, see you then. Thank you. Only, only 10 minutes. 10 minutes. 10 minutes. Okay. Ah, right. So, ìyẹn náà fine. Ẹ rí pé ẹni lọ́ọ̀kì kan. Wẹ́ẹ̀lì iṣẹ́ ọlọ́run. Hmm. Ìṣẹ́jú <laughs> mẹ́wàá. Wọ́n máa tó ìṣẹ́jú hmm. mẹ́wàá máa tó débi. Hmm. Ah, ẹ kì í ṣe pé ní ìṣẹ́jú mẹ́wàá lẹ́ máa gbàdúrò. Ó máa sọ fún ibẹ̀ ṣe máa ṣe ni o. Ah ẹ mọ̀ pé ètò ni wọ́n máa ń tò ní. màá ṣàdúró. ẹ̀yin ẹ fọkàn yín balẹ̀ àtòdé sìn àtòdé sìn torí ìyá ẹyálẹ́gbẹ̀ẹ́ bá ti fún wọn. wọ́n sọ mi fọ òun fẹ́ dúró ah. kọ́yọ̀ sọ fún ọmọ àdúró ni màá ti ṣàlàyé. ṣé tí mo lọ káàkiri wọn ti rí gbogbo bí London ṣe rí. mo ti mú wọn lọ. Ah mo lẹ́tí wọn lọ lẹ́tí mú wọn lọ. mo mú wọn lọ ọjà pẹ́kàn mo bẹ́ẹ̀ ni mo mú wọn lọ bẹ́ẹ̀ mo dẹ́ tún mọ́ wọn lọ ẹ lọ́dọ̀ fẹ́ yẹn kankan lẹ́kùn. Ah, Jermaine, how are you? How are you? Wonderful. Oh, welcome. Ni a fi gbòòrò. Ẹ ń tún bàbá yín ṣe kínní ìrìnà. ìyẹlé kan ọ̀hún wọ́n ìrántí ọmọkùnrin mi. mi náà yò. ẹ mọ̀ rí ni. mi náà ẹ ẹ jàre thief for market thief only. mi náà thief yóò. ewu yóò only. pami market mi abo wẹ́dẹ́ bag am I just put it like so mi arọ sọ. ẹni sùúrù kan ṣòlè wọn ló máa wá ṣàwọn pátá sọ yìí. ọmọ yẹmi mo lè rohùn wa ṣé n fọ ṣé n she are call you thief. Ti ama mi na ta ti mi na wa cha ta ko bo ti o le. Mi na ba ti ga ti. Eh. Eh eh eh sẹ́yìn lẹ̀ rán náà owó ìrọ̀rùn owó ìrọ̀rùn wáyé owó ìrọ̀rùn ló ń gbẹ́rù mi ẹrù ó ti wúwo mi kò gbé lórúwọ́ mi mo sọ ọgbẹ́rù mi ikọ̀ ọgbẹ́ lórúwọ́ mi ṣé òun gbẹ́rù mi ṣé òun sálọ̀ ṣé òun sálọ̀ ṣé mo sálẹ̀ lé tẹ̀mí ti ìyẹlé kan. You call me to come, come here and check on your thief. Business me I wan doing. Dami, no vex man, eh? no vex. Let's settle this now. Mommy, ó lóun ò gbé ẹrù yín ó lóun fẹ́ bá yín gbé sórí ni ó ní gbàtẹ́lẹ̀ máa sọ ṣé lẹ́dẹ̀ bẹ̀rẹ̀ sí ní. mígbà mígbà mígbà ṣó ń fẹ́ jẹ́rù mi ṣó ń fẹ́ jẹ́rù mi. ẹ̀jẹ̀ ní sùúrù mi fọwọ́ máa bá yín ṣe ẹ̀yẹ káàkiri. ọlọ́run ní ṣe wẹ́mi bá wọ ọlọ́run rẹ̀ ewé thief o lè ṣe. African lady you want insult me you know the blood clot me adìyà ó lè wà wà. ẹjọ́ pé jẹ́ ká lọ ojú ilé ó lè kọ́ mú kíákíá bẹ̀rẹ̀ bá ṣe. mi fẹ́ mi fẹ́ ó máa gbọ́ omi sálọ mi fẹ́ bàmí wọlé múlẹ̀ mífẹ̀wé ìwé rẹ̀ tì ìwé mímí ìfẹ́. ọ̀rẹ́ ẹja àjókòó náà ẹja àjókòó náà ẹjókòó. kọ́ bá jókòó kọ́ <laughs> bá jókòó kọ́ bá jókòó ìwé. she doesn't want you to do the business for her. náà mi kò ń pọ́n ní ọ̀fẹ́ jẹ́ ká mi yà tí you know what ladu. o le wa wa no no no no dami you know what me i give you a call. no mi go. o le o le tiff tiff tiff ruwa wa tiff tiff ruwa wa tiff ruwa wa. má lọ má mi wá lóhùn rẹ bí fẹ́. wọn dáadáa Fisáyọ̀ èsì kílọ̀bù rẹ̀ kílọ̀bù ìsẹ́yìnbó Arsenal Arsenal lẹ́yìn èsì Arsenal lẹ́rù Man U ní Man U ọ̀pù ah, Arsenal wọ́n nẹ́rù bẹ́ẹ̀ Man ni. ní Man U kódìbò òun rẹ̀ ṣe Arsenal up Man U ah, Arsenal ìwọ wẹ́ẹ̀mú rúkun ẹ̀ẹ́dọ́ọ̀. Hey, si wo wo wo wo vampasi wo vampasi bẹ́ẹ̀ woro vampasi gbà bẹ́ẹ̀. Vampasi is not there. Ẹ vampasi bẹ́ẹ̀ o ní bẹ́ẹ̀. Oh Fisayo vampasi ní bẹ́ẹ̀ wẹ́ẹ̀ ní vampasi òun wò yẹn. He He's not there. Oh, Ọ̀ọ́ wọ́n mú lókun wọ́n wọ́n gba Asna. We be looking at the names. Asna. I will sleep. Wẹ́ẹ̀ mú wẹ́ẹ̀ bẹ́ẹ̀ wò Oh, asma. Yeah. ọmọ yẹn gbá yéyé. up for us? no Man U Man U down for Man okay okay we'll do heads and tails and if Man U wins they're the boss of Anna if Asna wins they're the boss of um, Man U. ẹ nàìjọ ẹ nàìjọ ẹ ṣé kí n shake. ṣé my one is tails and your one is heads. heads. Hey, Najo, hey, Najo. Okay. Bam. ọ̀rọ̀ máa yú. ọ̀rọ̀ máa yú. fìkáyọ̀mí a máa lọ sí italy ìwọ gbẹmíjẹ ṣíkìnì àti ṣíìpsì a máa jala jẹ ká a bá jẹ tán èmi tirẹ̀ a lọ sí big ben. wait. Wo máa mú mi lọ sí. I'll take you to Big Ben. Uh, yeah, eh, yes. I'll take you to Big Ben, yeah. but. But kiri. you Well. Mm-hmm. will Willy kitty. Have. Will have kitty. Two. Two kitty. Give Fukiri. hundred pounds. ó lè rú ọwọ́ àwọn olè olè Fisáyọ̀ mi Fisáyọ̀ mi ó lè rú ọwọ́ wọ́n máa gba hundred dollar wọ̀ wọ̀ olè gba hundred dollar kọ̀kọ̀ ṣé o mú mi lọ sí Big Ben I'm not Big Ben. but if you if I take you to Big Ben uh. Eh. you have to drop me home then I take you to Big Ben after. Ooh, ooh, ooh, ooh mi gbà mi gbà yẹn ṣáà máa lọ sí tírì ká máa jẹ ṣíkìnì àti ṣípsì ká máa gbà máa lọ sí big ben big ben à ń lọ big nẹ́ẹ̀nì nẹ́ẹ̀nì à ń lọ sí big ben. káàkiri káàkiri dédé London ká máa káàkiri kó o máa sọ̀jẹ̀kú wọ̀ ẹ̀ bá mo ní lọ sí Big Ben Big Ben pé ni mo ní lọ Big Ben ẹ́ òyà má jẹ́ má lọ sí Big Ben. Ah, on va voir les élèves. Ah, on va voir les élèves bá pásì bó bá pásì ń bẹ̀. ó ń bẹ̀. ọ̀ bó owó ìṣubú yẹn wò ó o ti kú owó ìpalẹ̀ yẹn o ti gbé bá pásì ń bẹ̀. wọ́ọ̀rì hmm? wọ́ọ̀rì bá pásì oníbẹ̀ níbẹ̀ wọ́n mú pampasi ọmọ kékeré wọ̀ wá wọ́n mú pampasi hmm? wọ́n mú pampasi. skipping it. Ooh. Skipping. Ooh. tí wàá mú dé lálẹ́ ìlú olófin eléyìí ìlú olófin eléyìí kò sẹ́ tó mọ̀ mí lé àkọ́ ti dé báyìí kò sẹ́ tó mọ̀ mí ládùúgbò kò sí pé kí n tọ́ wọn ìyá ọlọ́mọ bá dé sí kó ti dé kó ti béèrè ọmọ ẹ̀ nígbà yẹn kí la fẹ́ sọ ìlú olófin eléyìí o. ẹ má bínú ẹ má bínú ṣé n fọ́ lóhun bẹ̀rù ẹ má bínú má máa ṣoore dáràn ṣé ọmọ yẹn ṣé ṣóhun ṣó àgbínà ń gbọ́ tẹlifíṣọ̀nù ṣóhun sọ mi fọ òun wá mú mi lọ sí bígì bẹ́ẹ̀ ni bígí bẹ́ẹ̀ ni ro mú mi lọ adé rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ ara rẹ̀rẹ̀ ṣé ń dẹ̀mọ̀ náà lé ṣé mọ̀ náà lé ṣàṣọ́nù ṣàṣọ́nù ẹ̀mẹ́bìnú ẹjọ́ ẹ̀mẹ́bìnú iye bá iye lẹ́kan ẹ̀mẹ́bìnú ẹ̀wọ̀ ẹ̀mẹ́bìnú. ló èmi ìyá bá sira èmi ti sọ tèmi o ìyá jẹ̀bù láti jáde nílé ìlú láyé yìí o o ah. láti jáde nílé ìlú láyé yìí o. Ah, ibi ètí dùn mọ́ mi ẹ má jí mi lọ wàhálà ẹ jọ̀wọ́ ẹ jọ̀wọ́ ẹ má ṣe wà Eh, ẹ jọ̀wọ́ ìṣẹ́jọ́ mi. tani ẹni wà ní ẹ ká rúta rọ àwa nìyẹn ẹ káàbọ̀. ilẹ̀kùn lẹ́nu ìyá àjẹwò yálò yẹlò lẹ́tún wọ̀ lẹ́nu bẹ́ẹ̀ wọ rẹ́ẹ̀dì ẹ wọ yẹlò ọ̀gá ọ̀yálẹ̀ kan àwọn ọmọ ń kọ́ ọ̀gá ẹ pẹ̀lẹ́ kí ló ń ṣẹlẹ̀ ojú tí mo wò tí mo wò yìí o kò fa ni wọn rà kí ló ṣẹlẹ̀. kí lẹ ṣe. mi yóò wá bẹ̀ wọ́n sábà ń bẹ̀ wọ́n mi ah, kí ni wọ́n ṣe. ìyá jẹ̀bú ló gbé àwọn ọmọ lọ tó ń lọ lọ sí Trafalgar Square tó ń lọ lọ wo bẹ́ẹ̀nì wọ́n lọ wo gbá wọ́n lọ wọ́n lọ lọ sí ilé queen. àwọn ọmọ wo ni wọ́n gbé lọ ọmọ wo ah. kí ló ṣẹlẹ̀ ọmọ wo. ọmọ yín náà ni. ọmọ mi eh. ọmọ mi lẹgbẹ́ lọ látàárọ̀ èmi ò fọmọ báyọ̀ ṣeré ìyá nìkan báyọ̀ ṣe gbọ́mọ mi jáde. wọn náà mọ mú wọn ṣeré lọ nìyí nígbà ọkọjá ìyàlọ kan má kọjá pẹkàmù ẹgbẹ̀rún ọdẹ nìkan fọwọ́ lọ Trafalgar Square wọn lọ ilé Queen. ṣé pé ẹwà nulẹ̀ wọ́n gbé ọmọ mi jáde lọ lọ́mọ tí mo gbé fi tí kò bá lọ ṣọmọ kan èmi ò fọmọ báyọ̀ ṣeré ṣọmọ mi lẹ gbé jáde lọ ẹni ló máa lọ bọ́lá ọmọ mi tẹ wà ní bọ́lá ọmọ mi wà bọ́lá wà ẹni ló ń lọ wà gbẹ́rù rẹ wà gbẹ́rù rẹ wá gbẹ̀rù ẹni ẹni ò ń lọ. ẹ bá wọn bẹ̀rù lọ látàrọ èyí tẹ̀ lọ ṣe tó àníkà bá yín ṣàdúrà ilé ẹ̀dọ́ dúró èyí fanpasi ẹ ẹ rí ṣé ẹ dẹ̀ kọrí sínú ọjà ìlú àdúró àdúró tálẹ́fẹ́ bá yín ṣàdúró ṣé tíìfù ló máa bá yín ṣàdúró ẹ tí ìmọ̀ ẹ tí ìdèbí tẹ fẹ́ dúró. ẹ̀sán tíìfù kò ṣe é. tíìfù ò lè bá yín ṣàdúró wọn ṣé ní kẹ́dẹ̀ máa lọ. ẹ wò ẹ má jẹ́ kó máa kọ́ ọmọ tèmi jáde bẹ́ẹ̀ o tẹ bá mọ̀ pé wọ́n sì fẹ́ wà lọ́dọ̀ yín bí o. wọ́n ní ìdúró níbẹ̀ wọ́n ní ìdúró níbẹ̀ wọ́n ní ìdúró níbẹ̀ wọ́n ní ìdúró níbẹ̀ mọ́. jáde jẹ́ kó rí sọ́nà jẹ́ ṣé dandan ni ẹ má lọ jẹ̀bù. èyí fanfọ́sì fanfọ́sì fanfọ́sì fanfọ́sì ti àgbà ẹ wá fún wa ó máa lọ nẹ́ẹ̀lì ó máa lọ ẹnirò máa lọ àbúrò àṣetò ó máa lọ ẹnirò mi lọ ẹnirò mi lọ ẹnirò mi. èèyàn bá wọn bùyà jẹ̀bú mọ́ toró mọ ohun tó ń ṣe lọ́jọ́ tó bá rí vampasi gbọ̀ngàn wá sọ àní kutuku wá wù vampasi gan adáyàn mọ́ ìyá jẹ̀bú láti nàìjíríà o. ẹ má jí mi lọ ìyáná rí màmá gbé ẹ má jí mi lọ ẹ jọ̀wọ́ ẹ má jí mi lọ. ẹ máa lọ wà á lọ wẹ́ni lẹ́ẹ̀bù sí ẹ wẹ́ni lẹ́ẹ̀bù sí èní èrò ń dọ̀là. bẹ́ẹ̀ jẹ́ òní lóyún. oko in the years of my practice mi ò rí kéèyàn sún báyìí àfi patient tàbá induce nìkan ló máa sùn báyìí fún mi kí ló ṣẹlẹ̀. ìran ẹ̀ta rí rẹ̀ ti wà tí ó mú ẹranko ìran pè ní ẹ̀ta tí ó rí kí ẹ̀ta bá sáré wá gbọ́n gọ́dọ̀ wá ìwé kò wá ṣubú wí tí ó mẹ́sùn lọ tí ó mẹ́ jìtì wọ. lóyún borí wa jọ̀wọ́. lẹ́yìn ìbò náà ni kí n yé yé rẹ lẹ́yìn ìbò rí wa ilé ìbò kọ ìlànà ògo ni ènìrò máa lọ ènìrò máa lọ. bí lẹ́kẹ́lẹ́kẹ́ rú rẹ ènìrò máa dé gbòkùnrin you don't need it. daddy ẹ mr wọn wọn mú yín lọ London. sura sura yẹra ń lọ ilé ẹ ti fi doctor sí ẹ fi doctor sí mọ́mí ẹ má wọrí ọ máa mú yín wọ́n á mú yín lọ London. ìyá jẹ̀bú láti nàìjíríà o pampasi aṣọ ìjẹ̀bù gbẹ̀gẹ̀dẹ̀ àgbìnà. ẹ̀wẹ̀ so ẹ̀wẹ̀ so ìyá jẹ̀bù kí ni ká ti pè yí o bàbá jẹ̀bù ń bẹ nílé òun retí rẹ ìwọ̀n fàgbàlagbà ara ṣe rádaràda ìyá jẹ̀bù ṣayé lòun ṣe yóò. ẹ̀wẹ̀ so wẹ̀wẹ̀ so ìyá jẹ̀bú kí ni ká ti pè yó bàbá jẹ̀bú ń bẹ nílé ń retí rẹ ìwọ ń fagbálagbá ara ṣe rádaràda ìyá jẹ̀bú ṣayé ló ṣe yó.